على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إيه تسواد كل الله أيوة إيتان سي نكواتي تجارة يا فكان يا تسوكان إيتي تنوي لاتن ترى العقيدة الواسطية لشيخ الإسلام أحمد ابن عبد ابن عبد الحليم ابن تيمية رحمه الله تعالى أتسي عليه débi tí afa ti sọ wípé gbogbo ntọ́ jẹ má ìgbéǹde alqiyana tó fi dórí ọ̀rọ̀ nípa alìjẹ́nà àti ọ̀rọ̀ nípa aná àti ọ̀rọ̀ nípa àṣírò ọ̀rọ̀ nípa ẹ̀san ọ̀rọ̀ nípa àyà àti àlàyé ẹ̀fọ́ gbogbo ó ń bẹ nínú àwọn tírà tó náà bá ti sọ̀kalẹ̀ láti sánà fún àwọn òjíṣẹ́ rẹ̀ àti nínú àwọn ọ̀rọ̀ èyí tá a gbà wá lẹ́nu àwọn òjíṣẹ́ ìkẹ́ àti ọlọ́ọ̀lọ́run àbá kó máa bá wọn. gbogbo eléyìí ó ń ṣe àpèjúwe fún wa bó ti ṣe jẹ́ pé mákàna rasulullahi sallallahu alayhi wa sallam muhammadun sallallahu alayhi wa sallam bid'an min rusul bá nàbí wa sallallahu alayhi wa sallam kì í sàdáadáa lẹ̀ nínú àwọn òjíṣẹ́ irun tọ́lọ̀ ti rán àwọn òjíṣẹ́ tó ṣáájú iná lọ́lọ́run bá fi ràn náà sheikhul islam wa ni wa fil ilmi al-mawruthi an muhammadin sallallahu alayhi wa sallam min dhalika ma yashfi wa yakfi wọ́n ní ṣùgbọ́n o sọ́tí pé àlàyé gbogbo àwọn nǹkan yìí wọ́n ti wáyé nínú àwọn tó rà tó àti lẹ́nu àwọn ànábì tí ọlọ́run àti ọ̀rán ṣáájú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àlàyé lẹ́yìn náà tún ṣe wá nínú al-Qur'an àti sunna ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ìmà ṣùgbọ́n ti ń bẹ nínú màtá àjogún láti ọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ohun ti ń bẹ nínú màtá àjogún látọ̀dọ̀ ànábì kí àti ọlọ́run ọba kó máa bá a. nínú ohun tó wá nínú ẹ̀ nípa àlàyé àti tó máa yẹ ohun tó tó wo sàn tí tó ni ó ń bẹ nínú ntọ́lọ̀fìrán anabi wa Muhammad sallallahu alayhi wa tó túmọ̀ ọlọ́run ti fi alukur'ani ran anabi wa sallallahu pẹ̀lú àlàyé nípa gbogbo nǹkan ó tún nínú níta àbámà nípa ọ̀rọ̀ gbẹ̀ǹdẹ̀ alqiyama àbí ntọ́jẹ́mà táwọn wá wà lọ sínú tírà àní ti ń bẹ nínú alukur'an àti sunna yashfi wa wọ́n tún wo ní níbi gbogbo àárẹ̀ wọ́n sì tó ni níbi gbogbo nǹkan téèyàn ń wá. nítorí eléyìí báyìí ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ní wọ́n ilmi lára àmàtà àjogún láti ọ̀dọ̀ kí á ní ta dógún lọ́nà anábìá Muhammad sallallahu alayhi wa sallam onáàní ìmà àti ọgbọ́n tó dópin ìmà àti ọgbọ́n tó dópin àjogún rẹ̀ látọ̀dọ̀ anábìá Muhammad sallallahu alayhi wa sallam eléyìí ló fà á láti sọ pé èyí lè nímà nípa tọ́lọ́ kó nímà nípa ti anábìá Muhammad sallallahu alayhi wa sallam kó tó wá jẹ́ pé àbọ̀ ń bàjá èyí lè nímà nípa òfin ọlọ́run kó nímà nípa ẹ̀sìn ọlọ́run kó tó wá jẹ́ kó dé gìrìn lágbọ̀n ibìkan kẹ́là thumma kalla nítorí wípé ọgbọ́n tó dópin ìmà tó yéyéké iná ní ti ń bẹ nínú tọ́lọ̀mùfin rán anábì wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí sì ní tá a dógún lábàá anábì sallallahu alayhi wa sallam ẹnì kan lè máa tẹ̀wọ́n jẹ kó wáyé pé màkà ń bẹ tó ń jogún lọ́dọ̀ anábì sallallahu alayhi wa sallam bí yàtọ̀ sí ń tá a mọ̀ nínú al-Qur'an tó sì yàtọ̀ nítorí àwọn sunna anábì wa Muhammad sallallahu alayhi wa sallam àyàfi kó nítorí wọn jẹ ẹni tó fẹ́ tó àwọn èèyàn jẹ lásán torí ẹ̀ ó wá ní hadith hadith wa Abi Darda radiyallahu anhu. قال النبي محمد صلى الله عليه وسلم واني والعلماء waratul anbiya àwọn olùmọ̀tẹ́rì yẹn àwọn náà lòlùjogún àwọn ànábì ọlọ́run ọba wọn àna anbiya àti kí àwọn ànábì ọlọ́run lam yuwarrithu dinaran wala dirhama wọn ò kó owó wúrà kalẹ̀ fẹ́nìkan láti rí jogún bẹ́ẹ̀ wọn sì kó fàdákà kalẹ̀ fẹ́nìkan láti jogún ṣùgbọ́n tí wọ́n fi kalẹ̀ fún wa láti jogún wa innama waratul ilm ìmà ìnìkan ló ń tí wọ́n fi sílẹ̀ fún wa láti jogún faman akadahu akadahu ọ̀bẹ́ni wa fẹ́rẹ́ dájúdájú gbogbo ẹni tó bá ti rí ìmà tó rí ìmà dì mú láti ọ̀dọ̀ àwọn anábì ọlọ́wọ́n bá ó ti di èrè ǹjẹ́ tó pọ̀ mọ́ torí ẹ̀ anábì ò fowó sílẹ̀ fún ẹ láti jogún kò fi ipò kan sílẹ̀ láti jogún kò fi ipò kan sílẹ̀ fún ọ láti dù ìdáná bí sallallahu ẹ sì rí i pé ìmọ̀ yẹn lẹ́yìn sàkíkàrà nàálẹ́ bá ọ̀bẹ ndúnà bá ọ̀. kìí ṣe tó ṣe é pé asẹ́mà lórí àwọn kan yàtọ̀ sáwọn kan. ìmọ̀ ohun tó wà ní mutahun li kulli insan man jadda wada gbogbo ẹni tó bá gbìyànjú nípa àmọ̀ yóò rí kìí ṣe kankan sáyé pé àwọn kan ló lè mọ àwọn kan ò lè mọ àbí àwọn kan ìnáwó jẹ́ ẹni tí ẹ̀jẹ̀ ẹwọn mọ àwọn kan ilé ẹjẹ wọn jẹ tó dọ̀tí àwọn ò lè má kẹlà ọmọ àfa nìkan ló lè má yàtọ̀ sẹ́ni tí èso ọmọ àfa ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ rárá nítorí pé níta bá ti pè ní ọ̀rọ̀ ọmọ gbogbo ẹni tó bá ti lè gbìyànjú nípa ìmà yọ ọmọ ìmà ìmà nípa ìsìn Islam yìí báyìí yìí ṣe nǹkankan dáì pa àwọn kan ló lè mà yàtọ̀ sí àwọn kan torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá gbìyànjú láti wá ìmà tí Ọlọ́run bá bá ti fẹ́ fẹ́ dáadáa ẹ̀rí pé ọlọ́run ọba yóò fún ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn rẹ̀ torí di eléyìí báyìí níta nàbí sallallahu alaihi wasallam tó fi sílẹ̀ fún wa láti jogún òun náà torí ẹni abdullah ibn ló ti sọ fún wa yìí pé ńgbà bí wọ́n bí léèrè kí kí ló fi ilẹ̀ fún tó ti abdullahi bin abbas radiyallahu anhuma wọn ò fi kankan sílẹ̀ fún wa illa ma bayna dá illa ma bayna dafatayi ní ti ń bẹ láàrin alukur'an àti sunna náà ni wọn fi lẹ̀ fún wa kì í ṣe nǹkan mi alukur'an àti sunna kì í ṣe tara alẹ́ anabi nìkan yàtọ̀ sẹ́ni tí ì tara alẹ́ anabi gbogbo apáta náà la alukur'ani gbogbo apáta náà la ni kíni la ni sunna anabi wa muhammad. Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ tó wá nínú àdéhùn mi tó gbórégé wọ́n bí Ali ibn Abi Talib radiyallahu anhu wọ́n bí léèrè nípa kílà nàbì sallallahu alayhi wa sallam kí ló dákọ̀ yín kọ̀rọ̀ kí ló gbé fún yín nímà tí ọ̀pọ̀ àwọn èèyàn yòókù Ali ibn Abi Talib ní kò sí nǹkan kan gbogbo nǹkan nàbì sallallahu alayhi wa sallam ń wí fún wa iná ló wíru rẹ̀ fún gbogbo èèyàn àyàfi tí ń bẹ nínú òwe mi yìí báyìí kí ni tí ń bẹ nínú òwe yẹn òun náà ní kékeré ká máa ṣàánú àwọn aláìní a sì bọ́ fún lọ́wọ́ ẹrú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tó ṣe pé gbogbo aná mà. torí jẹ́ léyìn anábì sallallahu alaihi wasallam kò gbé màkà táwọn kan kó gbé pamọ́ táwọn kan torí jẹ́ léyìn gbogbo wa pátá náà ni anábì fi ìmà sílẹ̀ fún láti jogún gbogbo ẹni tó bá sì wá ìmà yẹn ayé àti ìmà ó wà fún. torí jẹ́ léyìn má ṣe fojú kéré ara rẹ bẹ́ẹ̀ sọ pé torókè bàbá rẹ ọmọ màmá rẹ ọmọ báwo ni wọ́n ti wá lè mà nípa ẹ̀sìn Islam wàláhì ma nípa rẹ̀ bàbá tiwa náà wò lọ́mọ màmá tiwa wò náà lọ́mọ àmọ́ bọ́ọ̀lùwọ́ ìhí mẹ́yẹsẹ́ ọlọ́ọ̀lọ́ àtàjùlọ rẹ̀ ni àwọn afẹ́ni tó bá fẹ́ gbogbo ẹni tó bá sì gbìyànjú wọlẹ́dí ìnajà àkàdé òfin náà lẹ́nà sí ẹ lọ́hùn sọ́kò lẹ́nà wọlé tó bá gbìyànjú lójú ọ̀nà tọ́lọ́wọ́ba ọlọ́wọ́ba yóò fi mànà ọlọ́wọ́ kò fi gbogbo wa mànà nítorí di eléyìí táwọn àwa discourage ara wa ikú òwòlè má kí ó má wòlẹ̀ dára rẹ̀ láàmú kí lọ́n náà tiẹ̀ kò nídìí kọ́ ọmọ kéwú ó sì máa bá ìmọ̀ kan rẹ̀ káyé kò sí ẹnìkan tó kọ́ sí lágbárí àbí tó kọ́ sí ńpàkọ́ ìpele yìí ló lè kọ́ kéwú yàtọ̀ sí eléyìí. àní gbogbo ẹni tó bá ti rí èrè ìntànẹ́bì sallallahu alaihi wasallam tọ́lọ̀ fi hàn lórí kọ́ tó sì mà nípa rẹ̀ faqad akhadha bi haddin wafir lẹ́yìn ti rí èrè ǹjẹ́ tó pọ̀ dáná fèrè nínú wa kò sí oníkálukú wa ló fẹ́ tẹ́gbìyànjú láti mọ ìmọ̀ nípa àtìlẹ̀ ayé ń bì lóyè tó ti pa àmọ́ yìí pé ìmọ̀ ilẹ̀ ayé náà ni ayé ló bẹ̀rẹ̀ ayé ni ó parí sí tá à ń gbìyànjú tá à ń náwó gégége nípa rẹ̀ àwọn òbí wa wọ́n ń ṣe wàhálà púpọ̀ nípa rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa lọ́wọ́ ló ṣe pé òun ló ń gbìyànjú àti rárá rẹ̀ ní ilé ẹ̀kọ́ yìí tó ṣe ń kọ́ ìmọ̀ yìí lójú méjèèjì tí kì kọ́nà bàtà ná kọ́nà àmọ́ ojú ẹnìkan kó tó di pé wọ́n jẹun kó tó di pé wọ́n rí ná kó tó di pé wọ́n rí lò nǹkan tó dáa lé léyìí báyìí ṣùgbọ́n ìtọ́ dáa jù lọ ọlọ́ọ̀ká wá ìmọ̀ nípa tó lọ́wọ́ bá wa káma nípa bá ti ṣèṣì lọ́wọ́ bá wa pàápàá jùlọ nígbà tó ti yé oníkálukú wa wípé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun fún ọlọ́wọ́ bá òun ọ̀dá ènìyàn òun ọ̀dá ẹ̀dùn jẹ̀nu bẹ́ẹ̀ òun sì dá ènìyàn nítorí nǹkan mi yàtọ̀ sí kálíbà máa jọ́sìn fún ọlọ́run alóòní kan ṣoṣo lọ. a ti mọ̀ ẹ́ pé tá a bá mọ̀ nípa bá a ti sin lọ́run kò lè ṣeé ṣe fún wa láti sin lọ́run ní ìbámu pẹ̀lú ọlọ́run bá a ti ṣe ń fẹ́. torí eléyìí jẹ́ ìpèpè fún gbogbo wa láti mú nínú táwọn ẹbí fi sílẹ̀ fún wa láti jogún. ànábì ò forú sílẹ̀ fún wa láti jogún. lá owó gold lá owó silver nothing of that nature and anabi sọlá àṣẹlẹ ọ̀sẹ̀ kẹsílẹ̀ fẹ́ gbọ́dọ̀ láti jogun náà lọ́fà ló fi jẹ́ pé tó o bá jẹ́ máa nẹ́bì gan sallallahu alaihi wasallam yára ọmọkùnrin ni tàbí ọmọbìnrin àbọ̀jẹ́ ìyàwó ànẹ́bì sallallahu alaihi wasallam àbọ̀jẹ́ bàbá ànẹ́bì àbọ̀jẹ́ ìyá ànẹ́bì sallallahu alaihi wasallam òun ní nǹkan kan tó jogun nínú tánàbì fi sílẹ̀ èèyàn ní nǹkan tí ó jogun nínú tánàbì sallallahu alaihi wasallam fi sílẹ̀ nítorí pé ó wá فتر النبي محمد صلى الله عليه وسلم ونحن معشر الأنبياء نرث نحن معشر الأنبياء نرث ولا نورث وما تركناه صدقة نحن معشر الأنبياء نرث ولا نورث وما تركناه صدقة àwa نبي الله àwa نبي الله àwa wàá máa jogún ni ṣùgbọ́n nìkan kì í jogún tiwa ìyẹn ni pé nǹkan lé ayé dáná bí bá fi ilẹ̀ ẹnìkan ò ní jogún rẹ̀ gbogbo dáná bí bá fi sílẹ̀ sọ́dà kọ́ tààrà ní fún gbogbo mùsùlùmí. eléyìí lọ́fàá ló jẹ́ pé nígbà dáná bí ọ̀sán lọ́wọ́ bá àrè sílẹ̀ láìsí ọmọ kan tuntun dáná bí fi sáyé ìlànà ní Fatima radiyallahu anha ọwọ́ abá Abubakar ní Siddiq radiyallahu anhu onírè abubakar ẹ bá mi kó níta nàbì sallallahu alaihi wasallam ntí ìfẹ́ ìpín tẹ̀mí nínú dúkìá nàbì sallallahu alaihi wasallam dára bí fìlẹ̀ sáyé abubakar radiyallahu anhu wọn lẹ̀ ní kankan tá a lè fún yín nínú dára bí fìlẹ̀ sí tàbí ìgbọ́pá nàbì fi nǹkan púpọ̀ sílẹ̀ ṣùgbọ́n ẹ̀ kankan gbà nínú rẹ̀ nítorí pé àwọn gbọ́ bí ànábì wa sallallahu alaihi نرث ولا نورث وما تركناه صدقة أو أنا جبر الأمي ṣùgbọ́n kò a bá ti fi sílẹ̀ ńkọ́ mùsùlùmí lápapọ̀ báyìí báyìí Fatima radiyallahu anha ọ̀rọ̀ yìí ọba àwọn ọlọ́kàn jẹ́ wọ́n sọ fún Abubakar radiyallahu anhu wọ́n ní tí ìwọ́n ọ̀gá ẹ̀wọ̀n wa wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní sọ ni bàbá tèmi ti ṣe ànábì Muhammad sallallahu alayhi wa sallam làwọn ti tẹ́ wá sọ láìsí tẹ́ ẹ̀ wá ní fẹ́ mi ní ìpín tèmi nínú tánàbí fi sílẹ̀ àbí ọmọ wa di ọmọ lọ níbí Abubakar wọ́n ní gbogbo ń tẹ́ wí bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n bàbá torí ẹ̀ ló ti jẹ́ pé ànábì ọlọ́ tí àwọn bá kú inú sọpẹ́ nìkan ò ní í jogún táwọn fi sílẹ̀ yàtọ̀ sẹ́ni tí kìí sàn ànábì ọlọ́ báyìí inú wọn dá Fátímà radiyallahu anha inú wọn dá lóhùn eléyìí mú ni mà ipe nínú màá bá a ti ṣe pín ogún nínú òfin ṣẹ̀rí àtọ́nà oríṣi ọ̀nà mẹ́rin làwọn èèyàn máa pín sí wọ́n bí nínú wọn màníyárí tó wọ̀nyí wọ̀ ẹni tí máa jogún ẹnìkan tí ó sì jogún náà eléyìí ló pọ̀ jù nínú àwọn èèyàn gẹ́gẹ́ bí èmi gẹ́gẹ́ bí ìwọ àwọn alẹ́ jogún ẹlòmíì ẹlòmíì ni ó sì tún jogún tiwa torí pé àwọn kì í sàn nàbì àwọn kì í sàn nàbì ẹni tá a jogún náà yìí sàn nàbì torí de lóyè á jogún gẹ́gẹ́ bí ó sì jogún tiwa náà eléyìí ló wọ́pọ̀ jù nínú àwọn èèyàn ìpín kejì nínú àwọn èèyàn àwọn náà làwọn tó ṣe é pé yọrí fúnra wọn lẹ́yìn rọ fúnra àwọn ẹni tó ṣe é pé àwọn máa jogún ṣùgbọ́n nìkan kì í jogún wọn yẹrì ìṣúná wọ̀lẹ́ yóò wọn fún un àwọn gẹ́gẹ́ bí àwọn tani àwọn ànábì ọlọ́run àwọn tí wọn ní ànábì sallallahu alaihi wasallam ló sọ nípa àwọn ike nahnu ma'shara al-anbiya'i narithu wala nura àwa àwọn ànábì ọlọ́run àwọn àwọn ajogun ẹlòmíì ṣùgbọ́n nìkan kì í ṣe kíni kì í jogun tiwa oríṣi èèyàn kẹta nínú ọ̀nà mẹ́rin tí àwọn ọmọ ànábì ádámà pín sí nípa ń jogún ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun náà lẹ́ni tó ṣe é pé láyé rí ìfowóná wọ́n yóò wọ́rọ̀ tó wọ̀ láyé rí ìfowóná wọ́n yóò wọ́rọ̀ tó wọ̀ àwọn náà làwọn ẹni tó ṣe é àwọn kì í jogún ẹ̀kan ṣùgbọ́n wọ́n jogún tiwọn láyé rí wọ́n yóò wọ́rọ̀ tó wọ̀ àwọn kì í jogún ẹnìkan àwọn ẹrú àwọn ẹrú wọn kì ji jogún kankan ṣùgbọ́n wọn jogún tiwa nítorí pé àròkèkù wọn máa mẹ́lẹ̀kẹ́ mílíkù lè fẹ̀yìí dìhì ẹrú àtòun àti ntóni nǹkan ni wọ́n jẹ́ fúta ni olówó rẹ̀. oríṣi nínú àwọn èèyàn àwọn náà làwọn tó ṣe é pé ìfúnra láyé ìdùnnà wà láyé rọ̀tún àwọn kì í jogún ẹnìkan sì ní jogún wọn àwọn kì í jogún ẹnìkan sì ní jogún wọn àwọn ilé yẹn wọn mọ ìkọfà àwọn náà làwọn kèfèrí àdéhùn wa iyyakum min al-kufr ọlọ́nkọ́lá wa àtàwọn àtẹ̀yìn níbi sísá ìgbàgbọ́ sọ́lọ̀ al-kafir la yarithu wa la yurith ẹnìkan ní kèfèrí bẹ́ẹ̀ ni ẹnìkan ní jogún kèfèrí náà nítorí àdéhùn anábì wa muhammed sallallahu alayhi wa sallam tóní lẹ́yìn káfíìrù mùsùlùmá wàlẹ́ mùsùlùmù káfíìrà. kèfèrí kò ní jogún mùsùlùmí bẹ́ẹ̀ ni mùsùlùmí kan kò ní jogún kèfèrí kan torí ẹ̀ tí bàbá kan máa kú sọ́jọ́ pé ńlọ ní gbogbo olè ayé yìí àmọ́ fún ìbànújẹ́ bàbá yẹn ó kú kèfèrí àwọn ọmọ rẹ̀ wá jẹ́ mùsùlùmí la yarithuna minhu shay'a àwọn ọmọ yẹn ò ní jogún kankan lọ́dọ̀ rẹ̀. tẹ̀lẹ́lì tó bá ṣe ń ké ọmọ ló kú ọmọ ló kú bàbá ń bẹ lẹ́yìn ṣùgbọ́n ọmọ tó sì yàn ìfẹ́rí ni bàbá yẹn ò ní jogún kankan lọ́dọ̀ rẹ̀ nítorí pé kí ni mùsùlùmí ò ní jogún rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí kò sì ṣe ní jogún kèfèrí eléyìí jẹ́ oríṣi ọ̀nà mẹ́rin èyí táwọn èèyàn pín sí ṣùgbọ́n nípa àmàjàmá ìmà ó ń bẹ̀rẹ̀ fún gbogbo kálukú wa ti jogún gbogbo ẹni tó bá fẹ́ jogún mà èyí tọ́lọ̀ wọn bá tó fi rán ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò sí nǹkan kan tó dẹ́kun fún illa an yushammira an saqil jid kìí kékeré yẹn kọ́ kásìkòtò rẹ̀ sókè kó múra kọ́lẹ́jà ara lọ nítorí pé màtẹ́rì yẹn olóṣòro jù lẹ́yìn tí ìran nítorí pé èèyàn kì í nímà ilà àlàjísìrì mìíràn táàb láì ṣe wàhálà kò lè ṣe é ṣe kíkó kéèyàn nímà tàmánẹ́sà àǹtúnṣe fàkìhánmùnà àwòrán bìdúrùnì àná ìhìn olùmọ́nù fúnlẹ́nu òun wọ ojú olùmọ́lá kí o ṣe pé wọ́n máa ń sọ̀rọ̀ wọn ò lè dá sí i láì ṣe wàhálà kankan ní wèrè ajẹ́pẹ́ wèrè lọ́lọ́ ara ẹni ẹ̀ ẹni tí ò fẹ́ ṣe wàhálà tó ti fẹ́ dọ́lùmà òsì tàbí ṣùgbọ́n ìpele yẹn ọ̀gbá dùn tẹlẹkùn ọmọ lọ sílé ìwòsàn. bákan náà tọ́jú nàìjíríà tẹwọlé tọ́sílùkù mẹsàlẹ̀ káhá ìlẹ́sẹ̀fì ìlẹ́sẹ̀lẹ̀ àtẹ́jìrì àlẹ́lẹ́yẹsì. ó wọ̀ ọ́ láti jẹ́ wípé kọ́ọ̀là ó wọ̀ ọ́ láti jẹ́ yẹn ńlá ó sì gbọ̀nà tí yẹn fi dé yẹn ńlá ó wọ̀ ọ́ sì mà ọ̀ gbọ̀nà tí yẹn fi ní mà tó rò ikú ọkọ̀ ojú omi á máa gborí ni kì í ọ̀nà tí wọ́n fi wá ọmọ náà lọ́gbà ẹni tó ti ń wá ìmọ̀jẹ̀mọ́ èèyàn ń bùkátà àkókò àti sùúrù àti àfaradà èèyàn kì í wá ìmọ̀ súkẹ́súkẹ́ láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ike tí n bá ti bí tiẹ̀ máa pàtì tó o pàtì tẹ́lẹ̀ náà tó náà di ọmọ mi kò di ọmọ nítorí pé àlàyé lọ àpọ̀ ìtọ́hùn kò lẹ́kà la àpọ̀ tẹ̀nis fọ́ọ̀kù tó bá ti pé gbogbo ara rẹ gbogbo àkókò rẹ ló fún mà ìdajì ni mo fọ́ nínú ara dájú wá pé ìwọ tó ń tọ́ wò ṣé yóò dùn àbí ọkàn tó lọ́ àfira rẹ̀ lẹ̀ fún adé nígbà tó lọ́ òjìlẹ̀ fúru rẹ̀ si yìí fẹ̀sí pé àfi kéèyàn fira rẹ̀ sílẹ̀ fún ìmà ó wá ìmà nípa apá wíwá ó dùn mọ́ pariwo ó dùn mọ́ polongo pé lágbádá nímà tó di pé ẹ̀yin sọ tó ti fojú yìí ẹ mẹyẹ oorun tó ti dámọjú ẹ mẹyẹ èrò rí tó ti rò ẹ mẹyẹ ewu tó wù láì sí tó yẹ ara rẹ̀ ṣùgbọ́n látàrí ìrònú látàrí ìwádìí tó ń ṣe lẹ́yìn ti jẹ́ gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn olùmọ̀wá ìjẹ́ gbogbo àgbáńlá ìwọ̀n yẹn iṣẹ́ kékeré kọ́ ni wọ́n ṣe níbi àtìrí ìmà èyí tó sallallahu alaihi wasallam àárín nínú wọn ẹni tó ń sọ pé ó lo twenty something years ó fi ń ṣèwádìí ní àwọn ilé ìkótírasì láti fi mà nípa ọ̀rọ̀ anabi muhammed sallallahu alaihi wasallam gẹ́gẹ́ sheikh nasiruddin al-albani rahimahullahu ta'ala wọ́n lo twenty something years níbi tí wọ́n ti ń ṣèwádìí nípa àwọn àdìsí anabi muhammed sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá rí òdodo wọn ó rí i pé wọ́n àmà ń ṣe pé ní ilé pé wọ́n ń wórúkọ wọ́n ń ṣe nì láti fi mà nípa láti fi mà nípa wọ́n ti pa àwọn èèyàn lọ síbẹ̀ ẹ̀wẹ̀dọ́ ọlọ́run bá ti bù kan nínú ọlá àti àjùlọ rẹ̀ Allahu akbar bẹ́ẹ̀ náà ni àwọn míín gbogbo tó ṣe pé gbogbo wọn pátá gbìyànjú ọ̀pọ̀lọpọ̀ wáìmà níbi tó kò ti ẹ̀ráyè débi pé kò sí ẹ̀rọ láti lọ gbatẹ́gùn ìwé ìtàwọn àfisíwájú lọ́pọ̀lọpọ̀ láyé ìsìn ọlọ́run bá ti gbà fún wọn ọ̀pọ̀lọpọ̀ ní ìmọ̀ rẹpẹtẹ wọ́n ní ìmọ̀ débi pé ọ̀rọ̀ àwọn gan tó ń sọ lẹ́nu dìmà kátó apẹtẹ wa gbé gègé wọn torí ọlọ́run bá náà kọ́nà wa lọ́wọ́ lórí wá ìmọ̀ èyí tí ó fún ń bí tó wúlò lọ́la àlùkìyàmà wọ́n ní ti ń èyí tá a jogún látọ̀dọ̀ ànábì Muhammad wa sallam nínú nípa gbẹ̀ndà al àti gbogbo tí ó fẹ́ níbẹ̀ yẹ fi wọn tó wa wà fi ó sì tó láti wò yẹn tán. torí pé tí wọn náà wa sallam ohun tí ti òpin ìwòsàn àti òpin títóni ó rẹ nínú méjèèjì torí pé wọn bá sọ al ọlọ́run bá ti ṣe àgbéga fún alukur'ani lórí gbogbo tíra yòókù ọlọ́run ló sọ̀kalẹ̀ ó sì ṣe ní tíra tó borí gbogbo àwọn tíra tó síwájú ẹ̀ ó sì ṣe òfin tó wà nínú rẹ̀ ní tọ́pa gbogbo òfin tíra tó síwájú rẹ̀ náà sunna anabi wa muhammed wa ń ṣàlàyé gbogbo nǹkan pé ọlọ́wọ́ dojú sú wa nínú tá a mọ̀ sí ọlọ́wọ́ bá gbà nínú súnà nàbí wa muhammed sallallahu alayhi wa sallam àárí àlàyé rẹ̀ ń bẹ̀ títí ẹ̀yin náà ka alukur'ani ẹ̀rí tí ọlọ́run bá sọ ike wa anzalna alayka dhikra litubayyina linnasi máa ní ziri lẹ́yìn àwọn ọlọ́run ọba láàsọ ìrántí kalẹ̀ fún wa nabi muhammed sallallahu alayhi wa sallam alukur'an nítorí kó lè bá a máa ṣe àlàyé fún yẹn pẹ̀lú èyí tá a tún fún ọ kó o máa ṣàlàyé tá a sọ̀kalẹ̀ fún wa fún wa báwo ni àlàyé yékè rẹ̀ báwo ni àlàyé ké àti ìpínmànà tó wà nínú rẹ̀ báwo ni wọ́n ti ṣe lò ó bá ara súnà láti rí eléyìí báwo ló ti ṣe wá fẹ́ jẹ́ mùsùlùmí gidi báwo ni alukur'ani ti ṣe fẹ́ tó ọ nígbà tó bá lò ní nǹkan ti pẹ̀lú súnà anabi muhammed sallallahu alayhi báwo ló ti ṣe lè rí ìwòsàn tó wà nínú alukur'ani lò báwo nà tọ́lọ́ ọba ní kò lò tí ó fi ṣiṣẹ́ kan láti wo àárẹ̀ àti àrùn tí ń bẹ lára rẹ̀ nígbà tó bá ní kò ní gbé àlàyé prescription báwo ló ti ṣe lò láti inú súnà anabi muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run bá ní awalam yafihim anna anzalna ilayka alkitaba yutla alayhim ǹjẹ́ kò wá tó wa bí ikú ọlọ́run bá ti sọ tó kàkálẹ̀ ikú ọlọ́run bá ti sọ tó kàkálẹ̀ fún ìrìn anabi muhammed sallallahu alayhi wa sallam èyí tí wọ́n ń ké fún wa bí wàláhì ó tó wa ó tó wa kó ń sọ alukur'ani kalẹ̀ fún wa àbí ó tó wa bí wàláhì ó tó wa torí de lẹ́yìn tí wọ́n bá ń wá wa kú wa ká ó dájú pé yóò rí rí kúrì wọ́n ti ní alukur'ani ọmọ àmọ nǹkan ju àtẹwúrà lọ ọmọ nǹkan kan ju zàbúrà lọ ọmọ nǹkan kan ju ìǹjìlá lọ káì torí irú olúwa rẹ ti dógùn lópin ìgbà tí yorùbá máa alukóra áàní àtẹwúrà tà ló kórí ẹ zàbúrà ló kórí ẹ nígbà tó bá fẹ́ sọ̀rọ̀ lọ yọlọ lọ sọnù zàbúrà yọlọ lọ sọnù ìǹjìlá ẹjọ kánú sọnù alukóra ni ìmà subhanallah wà á ń tẹ mùsùlùmí ọ̀rọ̀ àmọ̀ kankan náà alukóra ni ṣùgbọ́n gbogbo zàbúrà ló ti rá gbogbo àtẹwúrà ló ti rá gbogbo ìdílé ti ha tọjọ kútùbù muharrafa àwọn tí wàá fẹ́ ti yí padà tó ṣe tí kìí ṣe bọ́lá ti sọ̀kalẹ̀ lọ́wọ́ èyí tí wọ́n wá sí pé láyà sí ìbáfẹ́lù mẹ̀mbẹ́rẹ́ ni ẹ̀dẹ́yìí wọ́n mi xọlùfẹ́yìí èyí tó ṣe pé ìbàjẹ́ ò lè àbẹ́yìn wọ́bẹ̀ kò wá kàkà lórí rẹ̀ pátí àgbọ̀ òsì pátí àti kálukú mà ló geere kò kò sí lórí rẹ báwo wá ló tẹlẹ mọ àyà mi wá tí a lọ pé àwọn ilé rẹ àwọn mùsùlùmí tó ṣe pé wọn ń fẹ́ ìtọ́jú ni ó yẹ ká ti kó wọn lọ sílé ìwòsàn ọjọ́ pẹ́ tó ṣe pé ẹ̀yin náà lọ àti kó wọn lára àti kó wọn lọ sílé ìwòsàn lára ló fà á ló fi jẹ́ pààrọ̀ yẹn pẹ́ lára wọn èyí gbọ́dọ̀ máa kọ́ áyàn dáadáa tó kéré jù bá ti agbọ́dọ̀ wà lórí gbogbo kálukú wa torí lọ́kọ̀ láta lè má kí fàtí ọwọ́ àlọ́ ni wà ní wàǹdà òkú nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú alẹ́sẹ̀ wọ́n hàn fatia ṣùgbọ́n èsì tó ṣe pé ó dorí kodò èsì fatia gidi nítorí pé sọ́wọ́n ké fatia yìí kò jọ fatia tó lọ sọ̀kalẹ̀ fún anabi wa Muhammad sallallahu alaihi wasallam a sì mà títí dọ́dọ̀ ọlọ́run ikú máa gbìyànjú láti mọ fatia ń ké dáadáa wàláhì ọ̀bá máa ké ọ̀bá máa ké nítorí pé gbogbo òyìnbó tó ṣe é pé tí wọ́n bá dá gbogbo gbogbo ajókòó sìn wọn láwọn fún wa one million lórí pé ká túmọ̀ nítorí ìwé yẹn ń kọ lórí ọ̀pọ̀lọpọ̀ nílé túmọ̀ rẹ̀ àmọ́ gbogbo ẹ̀ la há sórí ibi tó bá ti lẹ́hùn àwọn náà lẹ́hùn ibi tó ti kẹ́hùn àwọn náà kẹ́hùn ibi tó ti tó ti tó ti fi mú sọ̀rọ̀ àwọn náà fi mú sọ̀rọ̀ àbíbẹ̀ kọ́ ni subhanallah wal qur'an wa ayé ní ọkùnrin wa wà kẹ́rì kó nǹkan ti wá àwọn ẹni tó ń sọ̀rọ̀ àwọn láàfà ọ̀pọ̀lọpọ̀ ọmọ àkùnrin nìké ká tó wá pẹ́ẹ́ni tí ọmọ nǹkan kan lóòótọ́ alukurani tó wa ìyẹn tó bá yẹ kó a bá kọjú sí dáadáa alukurani tó wa tó bá yẹ kó a wá mà nípa rẹ̀ alukurani tó wa tó bá ti kó a mà lóyún tẹ́lẹ̀ wà bá ń ti fún wa ń bẹ̀ ankatira kan ibi tá a fà kan tí wọ́n ti ń ṣe àlàyé nípa arúkìyà. wọ́n ní rúkìyà tẹ́rí yẹn ìgbà tẹ́lẹ̀ wà bá ń ṣàlàyé nínú alukurani tẹ́lẹ̀ wà bá ní. قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور إذا لجأج إكلات واعي لا تدول واعي أتي وصفان تنبني نضايا أتي ورونه لا تسيك وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين أولو ربا أنصك لي من القرآن انت جيوسا أتيك طول وابدو قل ما هي أنت على يكي gbogbo ìwòsàn tó lọ́wọ́ bá ní àkùránì jẹ yẹn ṣe pé ìwòsàn ti ń bẹnu báyà lásán ni kẹ́lá nítorí báyà kan ọ̀sẹ̀ tó ìwòsàn fún ohun tí ń bẹnu báyà. àyà mi kò sí lá ọlọ́run bá fi hàn yín pé kí ni ìwòsàn ní fún gbogbo àrùn ìwòsàn ní fún gbogbo àmódi lórí bẹ́ẹ̀ náà ni lórí bá ń fọyàn tí ẹ bá bẹ́ lọ́wọ́ bá bẹ́ lódodo tó bá kí àlùkùránì ọlọ́run ẹ̀kú òfin wọ́n ní kí ló bá ń rún yàn tí ẹ bá gba ọlọ́wọ́ bá gbọ́ lódodo tó bá kí Al-Kùránì ọlọ́wọ́ bó mú lórun kó òfin tí yàn tó bá fẹ́ bí bímọ tí bímọ bá sọ̀rọ̀ fún tó bá kí Al-Kùránì tó gba ọlọ́wọ́ bá gbọ́ lódodo ọlọ́wọ́ bó ṣe ọmọ bíbí yàn ní rọrùn fún tí yẹn bá ń wá nǹkan kan tí ò fi lé lọ́wọ́ tó ṣe wàhálà lórí rẹ̀ títí tí ò rí tó bá kí al wà hàlù màjàrà gbogbo tí yẹn bá wá pátá láyé yìí gbogbo tí wọn ti fẹyàn láyé yìí kò bá jẹ àrùn ara kò bá jẹ àrùn ọpọlọ kò bá àrùn ọkàn gbogbo ẹ̀fọ́ aláǹkọ̀rá ni jẹ́ lóṣà fún wọn wá ní tó ṣe wá ibi tí jàǹbá ti ṣe wá òun náà ní gbígbàgbọ́ wa tá a ní sí ọlọ́wọ́ wa tá a sì ní sí tọ́lọ́wọ́ wa bá sọ wọn ní bíntín báyìí ni ó kéré ìlọ́fà ló fi jẹ́ pé torí máa ń fọwọ́ tá a kò ní lọ. pẹ̀lú gbígbàgbọ́ tá a ní tọ́lọ̀ àti nítorí wọn bá sọ bíntín báyìí ni ìṣe sọ pé láti àti wọn wá kí òun náà á ní pé wọn fẹ́ mu mọ́ orí òun sì ní kú mbẹ. pé láti àti wọn wá kí òun náà ní pé wọn mímọ́ ẹ̀rí pé orí òun ní kú mbẹ. ṣùgbọ́n wọn náà wò ó pé wọ́n gbé ọ lọ ìgbà tí bá ń sèyàn wọn á gbẹ lọ tí ó ẹni tó mà ọwọ́ àwọn mọ́tò torí tí wọ́n park àwọn ambulance lóríṣiríṣi tí wọ́n park ìtọ́ fíìtì yẹn wọ́n á rí kọ́kàn ló ti balẹ̀ ṣe yẹ gbọ́dọ̀ mọ̀ọ́sẹ́. nígbà tó ti fẹ́ ṣe àbáwọ̀ lọ fíìtì yẹn you are welcome to hospital lágbájá ah ló kú ó dé báwọn so ẹ̀sìn wa ọlọ́sìn wọ́n sáré lọ wọ́n ti sáré gbé ọ sórí kẹ̀kẹ́ wọ́n ti ọ lọ nígbà tó ti gbé ọ débi tó gbé ọ dé àfa oríṣiríṣi mẹ́ṣíìnì tó fi ń ṣe ẹ̀sìn mẹ́ṣíìnì ló kó gbogbo yàrá yìí olùdókè rẹ̀ ó ti balẹ̀ lọ gbogbo tí ń tí wọ́n kọ̀kọ́ lọ náà ṣe à mo ti débi tí ń ti gbòògùn. ìmọ̀ ti fún ọlọ́gbìn lórí pé wọ́n á ní kọ́ padà á lẹ́yìn jọ méjì ò ní padà mọ́ torí pé ọ̀sẹ̀ fún alhamdulilayi mo ti gbádùn. ìyẹn ni kẹ́sì kọ́tùkà bifa'aliyati ad-dawa' nisfun min ash-shifa. ìgbàgbọ́ tó ní sí pé òògùn tí wọ́n fún ó ti fẹ́ òun gan ìdajì ìwòsàn ni. wọ́n mú ọlọ́bẹ̀ ẹlòmíì nígbà tẹ́ ẹ débẹ̀ wọ́n ní yóò fún ọ lábẹ́rẹ́ yóò fún ọ lóògùn ìlànà tí ó sì yẹ̀ ẹ́ wò pẹ̀lú medical doctor bá ti débẹ̀ ògidì àwọn òkété àtàwọn òkété àtàwọn anírí ni wọ́n léra wọn ká nínú ọ̀sítù yẹn ọ̀kan kọ lu oògùn ó ṣubú gbà ẹ́ tó gbogbo ẹ̀ á tó ń bá tó ló tuntun obì ní lẹ́nu rẹ̀ gbogbo ẹnu pọ́n wọ́n lọ bẹ̀rẹ̀ sí ní ìwòkè á ṣé eléyìí ló ti wá fún ẹ̀dá fún un tó táwa fún olóògùn ọkọ̀ dàbí kànìkẹ́lẹ́ tó nǹkan ọ̀gbádùn subhanallah tó bẹ́ẹ̀ náà ni tó bá ní ìgbàgbọ́ tí oògùn tó wọ́n fún ẹ ife oògùn yẹn máa ṣiṣẹ́ wàá rí pé yóò ṣiṣẹ́ tó bẹ́ẹ̀ náà làlùkọ́ àrùn jẹ náà nítorí àti bá ní ìgbàgbọ́ òdodo sí ọlọ́wọ́ bá wa tó sì ní ìgbàgbọ́ òdodo sí tọ́lọ́sọ wípé ìwòsàn alukurani jẹ́ fún gbogbo ààrẹ ìwòsàn alukurani jẹ́ fún gbogbo àmódi wàláhì ọlọ́wọ́ bó wù ọ̀sán. bẹ́ẹ̀ rẹ̀ ti sàlàyé pé sọ́kùnrin islam ibn tẹ̀míyà rahimahullah ta'ala ó ní sẹ́ni kan bá wá bá tó bá ní kankan sí ọ láàárẹ̀ nǹkan kan ó ti kí alukurani kan lọ́wọ́ bá ti ń sọ tọ́jú ẹ̀mọ́ nǹkan yẹn ó ti kékeré ọlọ́wọ́ bó wù ọ̀sán ọlọ́wọ́ sọ̀rọ̀ pé ìyàtọ̀ ti wa láwà bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ tòun lọ́ba ní ẹgbẹ́ wa la àwọn akọ̀kọ̀ ẹ̀rọ mú ẹ̀rọ mú báwò gbọ̀dọ̀ náà ti ní wà á gbogbo ń a bá mu a lè tọ́ a sì lè yá ń gbẹ àbá ni wọ́n mú ọ sí tàdá sá ó lè dìgbà àbí ó lè dìgbà ó lè dìtọ̀ náà àwọn àwọn apájà ìkùránì gba bẹ̀rẹ̀ pété yẹn ti dá kò kúkú dá wàláì ẹnìkan á ní ẹni tá a ké sómi sẹ́yìn ní alẹ́ ké sómi ká mọ̀ àà ah, èyí tá a ké sómi sí akọ́ sómi ni ká akọ́ sómi ni sí àwọn ọkọ́ sómi èyí tá akọ́ sómi ó ní ló mú àbí èyí sómi ló mú ṣùgbọ́n tàbí àsómi. ṣùgbọ́n ìwọ kọ́ àlùkùránì ojú ìyàtọ̀ ìgbà náà sì àwọn àtàjọ àtòmí àlùkò omi ṣe ìwọ kọ́ àlùkùránì ojú àlá tọ́da àbí tọ́da ẹ̀rí pé ńgbà mi wọ́n kọ́ fún pọ́ọ̀lù ó ní kó ná omu wọ́n kọ́ fún dọ́kátì ó ní kó kọ́dà àwọn oṣù kan fáwọn ọ. kó o ka àlùkùránì fún ìrẹsẹ́ káyọ̀ olùkọ́ àwọn ọmọ ilé ìjọba tó lọ subhana allah kò dájú tó gbà dùn. torí ẹ̀ ló ti jẹ́ pé ittaqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun. èèyàn gbọ́dọ̀ fẹsẹ̀ náà mùsùlùmí torí káyọ̀ bá fún mùsùlùmí. torí di eléyìí ìtẹ́wọ̀n sọ̀kalẹ̀ náà kùránì ó tó wa bí ó tó wa wàláhì ó ta ṣùgbọ́n tí wọ́n á tí mùsùlùmí ti wá dé lẹ́rù yìí pé gbogbo ń tó bá ṣe wá lọ́pọ̀lọpọ̀ pé ọ̀pọ̀ àti ìdélú ẹ̀rín wò ọ̀dẹ́ gbádùn. àkàrọ̀kọ̀ wa tí ẹ bá gba èso àwọn onílékulẹ́jà kọjá ẹ bá ti rá mi pé mùsùlùmí ni ọ́ ẹ bá tó jẹ́ ọmọbìnrin àbá àtẹ̀lẹ̀ wá àbá àtẹ̀lẹ̀ fẹ́ àbí bẹ́ẹ̀ fẹ́ mi àmọ́ tó bá tẹ̀ di kàkà di kúkú kọjá ń bẹ̀ ọ̀nà eléyìí kí ni ọba tó lọ ọ̀rọ̀ eléyìí ò ní ra kankan àlùbẹ̀ ẹ̀kọ́ ni kí ni wọ́n á fà tó fi jẹ́ pé wọ́n ka gbogbo mùsùlùmí kún bàbá aláwo pé olùkálẹ̀ fẹ́ ni àbí orí ejò kọ́dà àbí orí adìyẹ lẹ́ńfẹ́ ni ẹgbẹ́ lẹ́ńfẹ́ ni àbí tútù subhanallah àti lálùkùnrin àti tó rọ̀ fún wa tó ó tó wa àbí òtó wa òtó wa àmọ́ tó ṣẹlẹ̀ ni pé tá a mọ̀ gan tá a mọ̀ àkùránì kíkè rẹ̀ la sọ pé ó di àǹdàrúkú mọ́ pọ̀lọpọ̀lọ. ẹ̀ka tó yàn ọ̀kà dáadáa sí ọ̀gbìn kò ní gbọ́ yìí o nítorí pé fún àwọn akọ lẹ́tà pàtàkì kan sí ọ tó ọ̀ka ní kọrí nkọ̀dí tó ọ̀ka náà bá implimẹ́ǹtì rẹ̀ yóò da irú torí pé ọ̀tọ̀ ní tó sí ọ̀tọ̀ ní tó gbọ́ bẹ̀. ìgbà tí èèyàn tí ó jẹ́ pé ìjẹ́nìkan ẹ máa fi kó ìwé ni pé òun mà ní pàtó náà. tí òun á mọ ọ̀rọ̀ ọlọ́run ọba nǹkan ké tí òun máa kà ẹ lákòókò lè máa túmọ̀ rẹ̀ kò dájú kó lè mọ̀. ìrẹ̀ bá rí èèyàn méjì ẹgbẹ́ mọ́tíláṣí wà ń lẹ́nu ìsìn wọ́n á lura wọn wọ́n bá ara wọn jà kí lọ́ọ́ náà rí.

pé àwọn oṣù báwọn ẹ̀rọ kẹ́ńtà yẹn ó ti disqualify ara rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ àti ìgbé alhamdulilayi rabbil alamin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kíkà sọ fún pé bàbá ẹ̀ máa lọ lé mi láwọn akutọ ẹ̀yin tẹ́ ẹ ṣe dáwọ́ náà tó kẹ́ran. wọ́n túmọ̀ sí kìí sí ìmọ̀ nínú láti túwájú àmọ́ ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ àmọ́ kà bọ́ọ̀lù tó wá kẹ́kọ̀ọ́ kó kò tó ọ. kó lè máa sọ pé kó máa sọ pé tó àbí òtò ọmọdé wàá mọ̀ nípa rẹ̀ ọgbọ́dọ̀ wá ìmọ̀ nípa rẹ̀ tí ẹ bá wá ìmọ̀ nípa rẹ̀ kí ẹ wá wò tó tó àbí òtò èyí ò rí pé wàláhì ó tún ó tún kọjá àkótó èyí ò rí wòsàn ni ó tún kọjá àkówòsàn ni ṣùgbọ́n subhanallah ọ̀pọ̀lọpọ̀ nínú wa ìkájú ìkájú ó ti ọ̀pọ̀lọpọ̀ nítorí wípé ìkánjú afẹ́ di àbá wàràwàrà ó sọ wá di olódo sàǹsàn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ò ṣe sùúrù kò fi kọ́ ìmọ̀ yẹn ìsùúrù tó ṣe láti kọ́ nípa ti àwò wọ́n ṣe sùúrù gidi láti kọ́ nípa ti àwò tó lè sùúrù rárá láti kọ́ nípa tọ́lọ̀ ẹnu kíkẹ́ yìí bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo ìgbàgbọ́ òdodo yín yẹn yóò lápa lára àdúrà yín bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n lọ́ọ̀dá wa wo Suratul Fatiha àtàkì ìtò ṣe fún wa kọ́lọ́lọ́run ti ṣe wo Suratul Fatiha ìkó ṣe fún wa ọlọ́run ti ṣe torí rẹ̀ tí a láti kàtúrà kan sábà malárúbáwá madarij as-salikin ti imam ibn al-qayyim rahimahullahu ta'ala. inú rẹ̀ síra yẹn títẹ̀ míì tí wọ́n tẹ̀ ó lọ bí di márùn. gbogbo ẹ̀ pátá wọ́n sọ fún wa nípa suratul fatiha ni. ó lọ di márùn. ẹ jẹ́ ká ka síra yẹn wò kẹrin fatiha. kí ni tí yẹn lè máa wá láyé tí ó kà fatiha sọ́wọ́ ọ̀pá àti àtìmọ̀ kàí pé fún mi sọ́wọ́ ọ̀rọ̀ ṣe fún ọ̀tọ̀ bá gbọ́lọ́ gbọ́lọ́ òdòdó. ẹnìkan àpè fatia lásán rà sọ́nà pé ọ́n sì lásán láìsí gbogbo bùkátà rẹ̀. òdòdó tó tó wá yẹn kò ní rí. torí ìdí ọ̀wá yìí pé láìpẹ́ wọ́n lè sọ́wọ́ sì fatia ń jẹ́ kí ni ó mú un mọ̀ kìtà ó mú un kìtà torí wọ́n ní sọmọláríṣẹ gbogbo tó wà náà alukur'an ó bẹ nu kí ni sóra tẹlifàdà wọn náà dá òkú wúwo. wọ́n ń bọ̀ kàn ẹsẹ̀ kọ́ àwọn ọmọléèwé ní ìsìn wàhálà ti pọ̀ jù sá ètò gbogbo ẹni tó fèlì ni wọ́n fèlì àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹlòmíì páàsì ni wọ́n fèlì àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹlòmíì ọ̀wọ́ pínpín lọ wádìí pé ṣé mo páàsì àbí mo fèlì wọ́n sì máa ma fèlì ẹ̀ wọ́n lọ́n lágbájá tí ò fẹ́kin páàkì yẹn wọ́n lọ́n bá mi fi hàn bó ṣe tó wo pátí àti mo pé ìgò fi hàn bó ṣe tó. ó tó àbí òtò wọ́n náà kọ́kọ́ lọ́wọ́ pa ọ́ tó yé Allahumma fi níhì bí mo ṣe. àbí àkàtúndì láti nà ànábì sallallahu alaihi wasallam Allahumma fi níhì bí mo ṣe. ọ̀rọ̀ ọ̀gbà mi náà kó lọ́dọ̀ rẹ̀ gbọ́nà la ilaha illallah bàmílà kú lọ́wọ́ rẹ̀ gbọ́nà tó bá ti kí ni tó bá wù ọ́ àbúrò tó bá ti dé nípa rẹ̀ kò ní rántí ń kọ́ rẹ̀ mọ́tì fún gbogbo máàkì. Allahumma àfìníhì bí mo ṣe ọlọ́gbàmílà kú lọ́wọ́ rẹ̀ gbọ́nà tó bá wù ọ́ ó tún àbí òtù ó tún ọ̀ àlọ́ tí ó ń dè mẹ́dì ike torí tó ń di ẹ̀rọ àti nǹkan di ẹ̀ńgà tó bá máàkì àbí òye wọ́n máàkì ẹ̀dá ó ń di bá túbà náà oúnjẹ ìbẹ̀ǹbẹ̀ oúnjẹ tiẹ̀ lágbára ju tiẹ̀ lọ pé gbogbo bẹ́ẹ̀ bá ti fẹ́ kí n fún máàkì ní fúnṣẹ́ òdo ni wọ́n gbà. sọ pé kálu àwọn ẹni èṣù wọ́n mú kí èṣù jura wọn lọ́wọ́ àbí ọmọ. ẹ̀wọ́n á sọ fún wa ọ̀nà wọn lè sùn lè gbà màjà tàbí ìjà tí ò borí ẹni ọlọ. ọ̀la ìkòsí. kòsùgbọ́n problem tó ṣẹlẹ̀ ní ká àwa gan-an lágbọ̀n ọlọ́run tá a dúró déédéé ni ọ̀pọ̀lọpọ̀ òdúró déédéé múnáfìkì ló ti pọ̀ jù. ṣùgbọ́n kágbà yìí pé lára ń tẹ́lọ̀ sọ̀kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ntótó wa ń bẹ́ẹ̀ láláyé ntótó wa ń bẹ́ẹ̀ sọ ntótó wa ń bẹ́ẹ̀ nínú ọ̀sán. torí di eléyìí ló ti ń bẹ nínú àwọn olùmọ̀ àwọn tó kékeré nǹkan bá wọn àkùnrin nínú àwọn òkè ọlọ́run bó ti fún wa ní kíni yóò fún wa ní wòsàn torí ẹ̀ ìgbà tá a ti sọ pé àkùnrin ó ti tó wa àbùkátà kankan lọ́dọ̀ ẹlòmíì àbùkátà kankan nínú síra mi ẹ̀sọ̀ gbọ̀rọ̀gbà tọ́ra wa bá wa gbọ̀rọ̀gbà ìjìlá bá wa gbọ̀rọ̀gbà ìzàbúra bá wa lánà kùrọ̀ánù wà kùrọ̀ánù náà yẹ fìnà. àwọn aláwọ̀ kùránì kùránì wa ti kìíní ó tó wa. ẹ wá láti ọ̀dọ̀ ibn Abbas radiyallahu anhuma ikú anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọn ni لم يتن بالقرآن وسنين و يعني جوا ما في يعني القرآن وما في القرآن يعني كي قوماتي قوماتي مرتلا تكال كلهم في بس كي تباتي برسيني كار القرآن باوني فرداك كيسا سكام مكين سارجتي الحمد لله رب العالمين الرحمن الحمد لله رب العالمين الرحمن mẹ́rin ọ̀hìn ohun tiẹ̀ ohun tiẹ̀ tọ́lọ̀ fọ́ fi ṣe alukurani sóhun rẹ lọ́sọ̀ sóhun rẹ alukurani lọ́sọ̀ kálukú bidúrú tẹkẹlò láì jẹ́ pé di wàhálà bọ́ra rẹ lọ́rùn irú ohun rẹ fi ti mọ fẹ́ lò ohun sùdẹ́ ti mọ fẹ́ lò abdulbafit abdulsamad nkíní kan mishawi nkíní kan ọ̀kúsọ̀rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàhálà ètò ti pé nígbà tó bá ti gbé ọmọ wa wò pé ohun rẹ kọ̀kẹ́ bí tiẹ̀ tòmátì ìtẹ̀lẹ́ pọ̀ rẹ kọ̀mpútà kan ní ọmọ mu tó ń gbé wàhálà ìlẹ́yìn èyí tọ́lọ̀ ń fún ọkọ ọlọ́run fún wọn náà ní kankan tó ti pé tí wọn náà bá gbé jáde àwọn èèyàn mí ló ti fẹ́ kọ́pì rẹ fẹ́ ọmọ kọ́pì rẹ kí kálukú ké tiẹ̀. èrè òbá rẹ ló kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́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 oṣù tó lé èdè ahọ́n rẹ bọ́lá ti dán ọba àti ahọ́n awúsá rẹ náà ní fi ṣùgbọ́n lèṣọ́ ní kẹkẹ́lú wà á di tẹ̀júwe. ìyá àti kí wọn ni nìyẹn kóra rẹ sí wípé rùdẹ́sí àbí sùdẹ́sí ọ̀fà ń bí èmi náà ọ̀fà rahimahullah ọlọ́kùnrin dín wọn wọ́n ti kọ́tìrà kan fún wa wọ́n pè ní bídà olùkọ́rọ̀ àdádálẹ̀ àwọn tí ń gbé alukur'ani bí kálukú ṣe máa fẹ́ kọ́ ohun ẹlòmíì eléyìí tó ṣe pé mọ́kànlọ́kọ̀ má lè ha alukur'ani ó mọ́kànlọ́kọ̀ gbàgbé tó ti ha ó mọ́kànlọ́kọ̀ má lè gbé alukur'ani ké àyàfi tọ́jú pé ní ọmọ gbọ́ nígbà tí bá tìrì bá ti kú kò ní gbé alukur'ani mà tòṣìṣẹ́ wọn àti pé ó lo ìṣẹ́ ló ń fi ń ké tí ò sí tàkálù fún bẹ́ẹ̀ wọ́n á ní kí wọ́n rọ̀ ọlọ́run wàláhì láàrin ohun bí èdè rẹ ṣe rí àti ohun tó o fẹ́ kàbí lárúbáwá àbí òye wa wàá rí pé yóò rọ̀ ọlọ́run láti mọ́sùn yẹn gẹ́gẹ́ tó bá fẹ́ ké ní ohun bédè rẹ ṣe rí lókùnbà tó bá mọ̀ tẹ̀síwìdì o wọ́n ṣe rú o akẹ́kẹ́ alukurani ẹ̀ ní kété àwọn yorùbá mi máa kété tún ké sínú kásẹ̀tì kéku ké yẹn ọ̀dọ́ ń kàkà kú ka yẹn o kété wọlé yẹn o lẹ́gbẹ́ ẹ̀ní máa yàtọ̀ sọ́ọ̀dẹ̀ yàtọ̀ sí bọ́ọ̀dẹ̀ ẹ̀ní máa sìn yàtọ̀ sí báyìn ẹ̀ní máa yàtọ̀ sìn àti ṣìn ẹ̀ní máa yàtọ̀ ha àti ẹ̀ àti họ àti họ. àti a àti ọwọ́ wọn kàn mọ́ kókó ni lọ́mọ wa lo gẹ̀yà ọmọ ara mú àwọn bàbá màmá kan sọ ah orí àwọn ewu orí mú lórí kàkúkà ẹgbẹ́ alọ kúrúra la kùránì kùránì wọn yẹ tẹ́lẹ̀ túmọ̀ sí pé àwọn a kúránì dàrọ̀ sí i la. ẹlòmíràn àgbà báwọn ti gba lẹ́nu àbá àwọn nu àti wọ àtàfà yín kàkúkalẹ̀ ẹjọ́ kéènù. lópin ìwà tó bá ti ké bẹ́ẹ̀ ló ti gba lẹ́nu àbá rẹ ìkàkúkalẹ̀ ẹjọ́ kéènù. àkùnrin lópin àbá rẹ ọ̀dà ló ti gbà ọ̀dọ́tàlẹ̀ àbá àbá rẹ ti gbà tó dọ́dọ̀ ànábì sallallahu ọ̀dájú kàkúkà ò lè dọ́dọ̀ ànábì sallallahu alaihi ẹ̀rí nígbà tí wọ́n bá gba ké ẹnu àbá kan yóò fún ọ ní ìjáàzà ìjáàzà ikọ̀ gba lọ́dọ̀ mi gẹ́gẹ́ gba lọ́dọ̀ afá mi tábà mi náà gba lọ́dọ̀ afá rẹ̀ tábà rẹ̀ gba lọ́dọ̀ afá rẹ̀ tábà rẹ̀ gba lọ́dọ̀ rẹ̀ fi dọ́dọ̀ sallallahu alayhi wa sallam ni ọ̀pọ̀lọpọ̀ ju ibi kan bá wa kẹfẹ́ bí se a kílẹ̀ mi bí se tàǹfìlà tó wà na pé tẹ́lá ti gbé tajwid wá gbogbo àwọn làwọn odò lòdò kí á burú kí padà lè kí ó mọ̀nà tó burú ni kò sí tó burú mbẹ kí ló burú mbẹ láwọn àníyàn lóòtù ó tí nípa ọmọ alukurani ké ó sì lọ kọ́ alukurani máa ké torí pé tí lè ságídí àwọn ọmọ kékeré kékeré sẹ́rí alhamdulilayi santi lónìí tí wọ́n ń fa alukur'ani lé lẹ́nu dáadáa ẹ̀rí kó àwọn ọmọ yẹn ẹ̀rí kó àwọn wa dáa ṣùṣùgbọ́n kékeré náà ti fi sẹ́nu àwọn ẹlòmíì tí wọ́n máa kí òun lọ́fà tẹ́ bá fẹ́ bọ́ọ̀ṣì wọn lónìí wàhálà yẹn ó ti pọ̀ jù wàhálà yẹn ó ti pọ̀ jù torí délé ló ti jẹ́ pé ìgbà tó lọ́mọdé kékeré tó fẹ́ kó kí alukur'ani ibi tó kọ́ alukur'ani dáadáa ni kò mọ́ mọ́ lọ mọ́ mú lọ sílé wàhálà tó ti pé wọn wá tó kọ́ ọkọ̀ púpọ̀ yẹn wàá dá wàhálà alẹ́ fẹ́ni tó fẹ́ tó sí lọ́jọ́ iwájú tó wọn ní tètè rí tó ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tẹ́tí lọ́rọ́ àwọn ilé tó bẹ̀rẹ̀ tó ti pé tó bá dọjọ́ wájú tó wọn bá padà ní kó ní chance àti fẹ́ kẹ́kọ̀ọ́ dáadáa yẹn o lè sọ́dún mẹ́ta tí ò ní rí ahọ́n rẹ̀ straight látàrí nǹkan ti fi sí ọlá hàn yẹn nígbà tó ti pé ìsáàsúl ni wọ́n ń pè é fún ọ àkànní ọmọ ike ìsáàsì àwọn ike ìrẹ́sì ìsáàsì àwọn òkè dákun máa jókòó lé wàá fún wa la títí níwọ̀n bá fẹ́ kọ́dún méjì làwọn wà tẹ̀sẹ̀ máa ní gálábà lórí láti tẹ̀ tó àmàdúpẹ́ fọ́lọ́ àmàdúpẹ́ fọ́lọ́ ìgbésẹ̀lẹ́gbẹ́ rẹ ti ká alukurani lọ́dẹ̀ wọ́n á jẹ́ kórè ìsáàsì ẹbí tí ó ti kọ́ wàláhì ẹbí rẹ kọ́ àwọn ibi tí bàbá rẹ màmá rẹ ti kọ́kọ́ fi ọ́ sí ikú bẹ ó ti wọ̀ abẹ́rẹ́ ní sámẹ́ lóòótọ́ ó ti wọ̀ àbọ̀ ọ̀mà kankan. sọ eléyìí ó túmọ̀ sí pé àfi ike àfọmọ́ wa síbi tí wọ́n ti kọ́ ọmọ ní kí ó dáadáa ike na at the same time yóò láǹfààní àti háwọn àbátọ́ náà ní kó lè ṣe kó lè hà torí kó lè bàjẹ́ kó tó wa mójútó ike bákan yẹn lọ́ọ̀bù àná. ó ní anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n ní pépà kan lọ́wọ́ mi nínú àtẹ̀wúrátà pépà kan nínú pépà àtẹ̀wúrátà náà láti sọ pé alukurani ti fún wa ẹnìkan ọ̀gbọ́dọ̀ gbé àtẹ̀wúrátà wa bá wa ẹnìkan ọ̀gbọ́dọ̀ gbé njìlá wa bá wa ẹnìkan ọ̀gbọ́dọ̀ gbé zabura wa ẹnìkan àwọn ọmọ mẹsàlásì wa bá a pé lọ́la o ìdánilẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ inú zabura alukóni làwọn fẹ́ gbọ́ o tó yé wa kò sí ní táwọn fẹ́ fi zabura rẹ ṣe kò sí ní táwọn fẹ́ fi ndílà ṣe àwọn agbàgbọ́ pọlọ sọtìrà kankan lẹ ń jẹ azabur agbàgbọ́ sọtìrà kankan lẹ ń jẹ atawura agbàgbọ́ sọtìrà kankan lẹ ń jẹ alẹnjẹ ṣùgbọ́n pàápàá àwọn tírà yẹn tó dodo bọlọ ṣe sọ̀kalẹ̀ àwọn èèyàn ti tọwọ́ bọ ìtọ́ wà lọ́wọ́ wọn translation transliteration ìní nǹkan tó ń kó ká kò sí táwọn afẹ́fẹ́ léyìn òsè àbí òye wa kódà bóòlì jìnnà tó lọ́sọ̀ kalẹ̀ bá wà kò sí táwọn afẹ́fẹ́ ṣe akẹ́gbàgbọ́ kọ́lọ̀ lọ́sọ̀ kalẹ̀ rí ni àbí òye wa nípa alukur'an ti ṣe kíni o ti tọ́ àwà má gbé tàwùrátà kan wá bá wọn bí má gbé njìlá kan wá bá wọn bí ọwọ́ àti di kúkú professor of comparative religion máa lọ sí fáwọn ọmọ tó ń bá ń ṣe fún bí tó ń ti ṣe yẹn kò sí táwọn afẹ́fẹ́ ṣe ní mọ́tíláṣí kò sí táwọn afẹ́fẹ́ ṣe wájú mùsùlùmí we need nothing about it alukurani fáwọn adúlá ti ṣe kíni o ti tó wa máa kà á fáwọn ẹni tó gba tíra ń gbọ́ pé ẹ sí lórí ojú ọ̀nà àwọn ti wà lórí ojú ọ̀nà kí wọ́n tó tó fẹ́ sọ èyí méjì sínú ọkàn wá sí kò sí ti sáfẹ́ fi ṣe torí rẹ̀ ọmọ ọdún yẹn wà hàn olóhùn pépà kọlọ̀ nínú àtọ̀wádà ẹ̀yìn sìmà àtọ̀wádà tá lọ́nà tó kalẹ̀ fún anabi musa alayisalaam ó ní fàkọ́bí bẹ́ẹ̀ nàbí yusuf sọ̀rọ̀ pé anábì kì í bínú nítorí tara tiẹ̀ àwọn abínú nítorí kéèyàn takò fi ọlọ́ọ̀bà ni. anábì bínú sallallahu alaihi wasallam anábì wa ni amúta owó kó na yẹ bínú kọ̀pọ̀ rẹ̀ ṣé ẹ fẹ́ fi ojú ọ̀nà lẹ̀ ni ẹ fẹ́ kọ́ńtọ́lọ̀ wọn bá ṣe lọ́nà fún yín ẹ fẹ́ wá pàtì ẹ fẹ́ lọ dín nǹkan mi wọ́n má kọ̀pọ̀ subhanallah kéèyàn bá dánrú ẹwù tánàbì sì bẹ́ẹ̀ bínú sábà ọlọ́run àti ní lọ́wọ́ kẹ́rẹ́ Musa hayyan ìbá ti fẹ́ lọ́jọ́ Musa alayhi salam bá ń bẹ láyé ni ẹni tá a sọ síra ń kalẹ̀ fún máa wasi'ahu illa ittiba'i àyè ìbá ti gbà á àyàfi kọ́ tẹ̀lé tèmi. anabi Musa gan tí wọ́n torí délé kí wọ́n á ní wọn náà á lọ gbé bíbélì ilé nígbà tí ọ̀rọ̀ kan wá sí bí ọ̀rọ̀ mọ́tíláṣí ní bá mu kan láàárọ̀ a nídìí ẹ̀ tó yé wa kò sí táwa fẹ́ fi ṣe tẹ́ ẹ̀ a nídìí ẹ̀rí rẹ̀ nù kíni nínú bíbélì. torí rẹ̀ Umar náà radiyallahu anhu lẹ́yìn tó gbé ẹ̀kọ́ lẹ́nu anábìrò Muhammad sallallahu alayhi wa sallam wọn lòun náà gbọ́ wípé ọkùnrin kan láti inú àwọn ìran Daniel ọkọ̀ ìwé Daniel eléyìí àwọn kiri ọlọ́kọ̀ ìwé Daniel Umar gbọ́ bẹ́ẹ̀ wọ́n lè máa lè Umar bínú sí i gẹ́gẹ́ bó náà ti gbẹ́kọ̀ọ́ dání lọ́dọ̀ anabi Muhammad sallallahu alaihi wa sallam yàtọ̀ sí wọ́n wọ́n bọ̀ wí lórí ntí ọ̀dà ìwọ náà arẹ́ lómi ti ń ṣe ntí ọ̀dà wọn ni ẹ̀ ah, is free now tí ìbá ṣe àwọn baba aláṣejù tó wá bẹ́ mi wí èmi yìí ta aláṣejù áhà o kí wọ́n bá ti bá wọn wí lórí nǹkan kan tí ọ̀dà tí wọ́n náà bá rẹ́ni tí ń ṣe kí wọ́n yẹ kó náà bá wọn ti ń dé làákàyè tó léyìn ló máa ń búká yóò dáa ìgbà tí alẹ́ sọ̀rọ̀ wá àìsílẹ̀ kó ti bá Umar wí lórí tí Umar rọ̀bì ọlọ́ọ̀fù àǹhùn ṣe Umar náà wá rí pé nìkan ṣe ń tọ́jú ọbẹ̀ òun ti ẹ̀kọ́ ni ọkọ̀wé dání Umar rọ̀bì bínú sí wa ma'ahu sallallahu wa sallam a ti ti mà alálùkùránì tó àwa sẹ àbí òtó wa ni òtó wa torí pa nàbí wa sallallahu alaihi wasallam òkú síwájú kọlọ́wọ́ bá kó tó pẹ́ ẹ̀sìn fún ọlọ́wọ́ bá pẹ́ ẹ̀sìn fún bẹ́ẹ̀ kò sì sí orí kan àyàfi kọ́jọ́ pa nàbí sallallahu alaihi ti sọ fún ìjọ rẹ̀ kò sì sí aburú kan àyàfi kọ́jọ́ pa nàbí sallallahu alaihi ó ti ṣe ìkìlọ̀ rẹ̀ fún ìjọ rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́ fún anabi wa muhammed sallallahu alaihi wasallam ní àwọn ọ̀rọ̀ kúkúrú kúkúrú kúkúrú tó ṣe kó ní ìtumọ̀ tó pọ̀ nínú anabi ní ọ̀ọ́dẹ́tò jawami alkalim ọ̀ọ́dẹ́tò jawami alkalim àwọn ọ̀rọ̀ kúkúrú tí ìtumọ̀ wọn ga lọ́la ọlọ́wọ́n bá fún mi ọlọ́wọ́n fún anabi mi yàtọ̀ sí anabi wa muhammed sallallahu alaihi wasallam ilé yẹn bẹ́ẹ̀ nù kan márùn anabi sallallahu alaihi wasallam fún yàtọ̀ sáwọn anabi mi inú rẹ̀ ní ọ̀ọ́dẹ́tò jawami alkalim tọ́ alukur'ani tó wa sunna anabi sallallahu alayhi wa sallam tó wa báwo ni o ṣe tó wa anabi sọ̀nù àdéhìí kan ó ní taraktukum ala al-mahajjati al-bayda mo ti fi etí ojú ojú ọ̀nà funfun tó funfun kágá kò sí ìtújú nínú ojú ọ̀nà tí mo fi ilẹ̀ lórí rẹ̀ layluha kanahariha òru rẹ̀ di ọ̀sán rẹ̀ òun náà mọ́lẹ̀ la yazigu anha illa halik ẹnìkan ò ní fi ojú ọ̀nà yẹn sílẹ̀ àti kọjá ní ìparun ọlọ́dà kò má jẹ́ àfojú ọ̀nà yìí lẹ̀ ọlọ́mọ ìfalẹ̀ ní ìparun. tó Abu Dharr radiyallahu anhu wọ́n ní tuwfiya rasulillah sallallahu alayhi wa sallam wa ma ta'irun yuqallidu janahihi fi as-samaa illa wa dhakara lana minhu ilma olè anabi wa muhammed ìkẹ́ àti ọlọ́lọ́wọ́ bá gbọ́n ọba sàláìdì ní ìgbà tó ṣe é pé kò sí ẹyẹ kan tó ṣẹ́kù tó ń tò lójú sámà tó ṣe pé ó yí ìyẹ́ rẹ̀ ó pàdé ó ń sí àyàfi kó dé pé ó ń fò lójú sánmà lẹ́ni tí ń pa ìyẹ́ rẹ̀ ń nà àyàfi kó dé ti kọ́ wa nímọ̀ nípa rẹ̀ ìyẹn ni pé sí nǹkan kan tánàbí ọ̀sọ̀ kan pa dákun ronú nǹkan tánàbí ọ̀sọ̀ fún wa rẹ̀ ń tiẹ̀ ẹ̀yẹ ronú rẹ̀ wò kí ọ̀sọ̀ fún ẹjẹ àrùn mẹ́wù ka gbé àwọn tíra súnà nẹ́bì kalẹ̀ ká máa wáyàbí sọ́sọ́ àròsọ. subhanallah eléyìí ó fi hàn yín pé òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní lódodo kọ̀ọ̀má kọ̀ọ̀kọ̀ nínú sàárà níbi tó ṣe ike subhanallah ẹnìkan kò lè wádọ̀ wọn nítorí kí wọ́n wá lọ bẹ̀ nínú ìpẹ̀ nínú burúkú tí ò sómi. ibẹ̀ bá ti wá اقرا صحيح البخاري اقرا صحيح مسلم اقرا سنن ابي داود ابن ماجه الترمذي النسائي موطا امام مالك مسند الامام احمد مسند ابي داود الطيالسي مستدرك الحاكم صحيح ابن حبان مصنف عبد الرزاق musannaf ibn abi shayba àwọn tí nàá tẹ́tẹ́ tó ti gbogbo mọ́sálásí ọkùnrin ìsìn ẹ̀yin náà ká wò ẹ̀jẹ̀ kọ́kọ́ wo tóbi ọ̀kọ́ tẹ̀ yìí ti dandan kẹ́ ká wò orí ìlú ti kọ́kọ́ tẹ̀ fún lọ bí subhanallah gbogbo àwọn nǹkan yìí bẹ́ẹ̀ ni gbogbo tó bá rò lórí rẹ̀ wà á rí pa nàbì sọ sallallahu sì rí pé under each topic àdìsí tó lábẹ́ rẹ̀ gan yọ̀ọ̀nà rẹpẹtẹ ni subhanallah wọ́n wá wo iṣẹ́ táwọn àpẹẹsì islam wá ń ṣe fáwọn àdéhìí ìrètò lọ gbogbo àdéhìí kọ̀ọ̀kẹ́ta lọ́gbàá wa dání bẹ́ẹ̀ olódodo ni wọn gbogbo wọn wà nù wọn torí àdéhìí kò sí ẹ̀rí bẹ́ẹ̀ eléyìí báyìí gbogbo olódodo ni ẹ̀rí wà ní subhanallah iṣẹ́ ńlá ni. inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun eléyìí ni òsì fáwọn ọmọlẹ́yìn pọ́ọ̀lù tí wọ́n fi rọ ọ̀nà láti máa pa. nítorí pé tẹ́ bá gba ìtàn tí wọ́n ní ibò ní ìwé lè fi ẹ̀mí ẹ̀dẹ́gbẹ́ lóde tàbí tún gbòòrò náà wà wọn ò mọ sọ̀rọ̀ pé wọ́n rọrùn torí ẹ̀ láti sọ́kọ́ alìsínádù mi náà dín wọ́n lóun náà ìsìnádù làkọ́ọ̀lẹ̀ mẹ́ṣá máa ṣá. alága ló sọ fún yẹn náà gba lọ́dọ̀ tàbí àdó títí lọ́dọ̀ dóòlà títí lọ́dọ̀ anábì sọ̀rọ̀ máa rẹ̀ sẹ́lẹ̀ ìbẹ̀ ẹ̀sìn wa. fọ́pọ̀lọpọ̀ àwọn ẹni tí ọ̀pọ̀ mà ẹ̀rí pé sẹ́yìn kan ti sọ fáwọn ẹ̀jú sọ̀rọ̀ ayé sọ pé ta wa àbí bẹ́ẹ̀ kọ́ ni pé ìbéèrè ta yóò tún kọ́kọ́ wù tó lẹ̀ àwọn ta lẹ̀ láti kọ́ àwọn dundun ni ó tún wá náà ní ti ká àwọn dundun ò ní tó àwọn bá ti mọ̀ pé kọ́ bẹ̀ pé tàbá ti wí ní ta wa hmm, àwọn wí ẹ̀yìn <laughs> ẹ̀yìn ó sí ó sọ pé ọrọ àpèjú ọ̀rọ̀ kan wà gbogbo àdìsí tó wá ní sọ̀rọ̀ ẹ̀yìn wọ́n ní kò fẹsẹ̀ ní rárá inú kọ́ jẹ́ rọ́ inú kó sì kó jẹ́ dọ̀ àyè. ọwọ́ àwòwò lẹ̀ arí àwọn tó wà nílẹ̀ pé gbogbo wọn mọ̀ tó yàtọ̀ inú gẹ́gẹ́ bí ti gbogbo ọwọ́ àkójọ wa ni ah, àwọn ẹ̀rí ni gbogbo ń tọ́ ọ̀rọ̀ wá inú kọ́ jẹ́ dọ̀ àyè tàbí kọ́ jẹ́ mọ̀ọ́rùn-ún irọ́ àbí dọ̀ àyè láàánú tó tún kù mọ́ orí nǹkan mu wa. torí ẹ alihamudulilayi eléyìí ló túmọ̀ sí pé tí màmá ti ń tàn ká ẹ̀rí pé ẹni tó fẹ́ parọ́ bá ọkọ̀ wọlé. tọ́pìkì tán fẹ́ sọ wọn ò padà tó máa rí i pé àwọn tí ń bẹ ńlẹ̀ ọjà wọn rọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé al-isnadu min ad-din wa lawla al làkọ́lá máa ń ṣá máa ṣá inú ọ̀fà ni wọ́n fi ń kórìíra àwọn àfọ̀ ní hadith Sheikh Albani rahimahullah iye ọ̀tá níláyé yìí wọ́n pọ̀ pàápàá nú àwọn tẹ̀rí kọ̀ torí pé gbogbo ọdún sàdísì láyé nínú àwọn ìwádìí rẹ̀ bọ̀ọ̀rí ìfọ̀gbù ló kún bẹ̀. ìgbà tó wá jẹ́ kí gbogbo ìtẹ̀yìn ní àsọ̀tì ọ̀hún ti rẹ̀ ti wá nì látara ta ni wọ́n ti mọ̀ lágbájá mọ̀ ní sàlàyé òkú wọ́n mú lọ́tà bí wọ́n ní mú lọ́tà wọ́n mú lọ́tà. ìrẹ́ náà ló ti jẹ́ pé ìwọ náà lónìí tó bá a ti sọ pé ah, àdìsí yà ó ọ̀rọ̀ wà lórí ọ àdìsí yà tàbọ̀ gbà wà ó. Ah, ṣé kìí ṣe fìtínà lẹ́ẹ̀bẹ̀ dálẹ̀ fìtínà bá wò àní ẹ̀mí ẹ̀ má parọ́ má lórí. torí pé màǹkẹ́lẹ̀ bá àlẹ́ yẹ̀mùtà àmìgàn tẹ̀lé ẹ̀sẹ̀ bó wà ẹni tó bá mọ ọmọ parọ́ mọ́ mi ànábì ní kọ́kọ́ ara rẹ̀ tẹ̀ tàbí tí ọba gbé ibi tó lò nínú náà ó ti tún sọ náà lè man haddatha anni hadithan wa huwa ya'lamu annahu kadhib fa huwa ahadul kadhibayn nínú riwaya kan fa huwa ahadul kadhibina gbogbo ẹni tó bá sọ ọ̀rọ̀ kan ní pèmí ànábì sallallahu tó sì mọ̀ pé rán ni síbẹ̀síbẹ̀ ó tún ní mọ adẹ́pọ̀ náà ọ̀kan lu ẹni tó parọ́ rẹ̀ ní ọ̀jẹ̀ ọ̀kan lu ẹni méjì tó parọ́ rẹ̀ má mi lò ọ̀dà ọ̀kan lu àwọn púpọ̀ tó parọ́ rẹ̀ má mi ni àtìtì anabi sì ní ẹni tó bá mọ̀ ọmọ parọ́ mọ̀ sallallahu alaihi wasallam kọ́ fa ara rẹ̀ lẹ́sẹ̀ àbí tó gbé nu náà ẹ dákun sẹ́ni kan wà lórí lọ́wọ́ yọ wà mọ̀ parọ́ mọ́ anabi sallallahu alaihi wasallam yọ mọ̀ ọmọ mọ̀ parọ́ mọ́ anabi kò ní mọ̀ mọ̀ parọ́ mọ́ anabi Muhammad sallallahu alaihi wasallam torí di eléyìí anabi wa sallallahu alaihi wasallam wọ́n ti sàlàyé gbogbo nǹkan fún wa ẹ rí i pé àbùkátà ti bàyì torí ẹ anítìrà kan wọ́n ti nípa pé alhadith alhadithu ọ̀bàyì ibẹ̀ wọ́n ṣe analysis nípa pé hadithu bọ̀ọ̀yì fún rẹ sọ̀rọ̀ pé òun tuntun mọ̀ọ́dù mọ̀ọ́dù onípe irọ́ bọ̀ọ̀yì onípe lẹ̀ ọ̀nà tó gbà wá ẹnìkan bẹ́ẹ̀ tó lẹ̀ tá a lè fún gan tẹ̀rí mẹ́sì ìtọ́dọ̀gba jù nípa àlè fi tẹ̀rí wípé ẹnìkan bẹ́ẹ̀ tó ti pé ìhà nǹkan tiẹ̀ lẹ̀ ó ti ti kọ́ parọ́ ẹnìkan bẹ́ẹ̀ tó ti pé níbẹ̀rẹ̀ ayé rẹ̀

àbá àbá rẹ̀ dàpọ̀ subhanallah dáwọn sọ pé àn àn fúlàn á sọ pé lọ́kọ̀dà àn ànà mùdálìs ni ó ti ti sékìnì àn ànà ó ní àn fúlàn kò sí haddathani kò sọ pé sami'tu kò sọ pé akhbarani kò sọ pé anba'ani àbí òye wa ọwọ́ àn tó sọ àn àfúrásì àn ta ló sọ àn nìyẹn. àmọ́ ní ìsìn àwọn èèyàn ọmọ ọmọ yẹn wọn kákùn kankan àwọn kan máa sọ̀rọ̀ bó ṣe wù wá wọn mọ̀ pé ọ̀rọ̀ táwọn olùmọ̀ ń sọ yẹn alal mizan ó wà lórí òṣùwọ̀n torí di eléyìí ló ti jẹ́ ike àwa ìmà àwa ìmà nípa kíni usulul hadith ètò ìní ilmul mustalah ilmul mustalah ìyẹn wà á ma nípa rẹ̀ eléyìí ó fún yẹn láǹfààní láti mọ kíni hadithu sahih kíni hadithu hasan kíni hadithu da'if èwo ni hadithu mawdu' èwo ni hadithu mọ̀tọ́rì èwo ni hadithu títẹ̀lẹ́sì wọ́bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi wọ́n ti dárúkọ hadithu kan sọ́nu hu hadithu aziz ṣé gbogbo azizu kí tuma azizu هو حديث غريب كني تما غريب هو حديث مشهور كني تما مشهور ẹ̀rọ pé táwọn akàtà àbá ń ka tí ó kan lọ́dọ̀ àwọn afáwa sábà ní àdìsí mọ̀ṣúrù àdìsí ọgbàjúmọ̀ ni kí ni gbajúmọ̀ wà ó. ṣé gbajúmọ̀ kí ni tuma gbajúmọ̀ lọ́dọ̀ tiwọn àdìsí ọgbà yìí pa àdìsí yìí ó tàjèjì. kó o lè ṣe tàjèjì lọ́sọ̀ọ́ dájèjì. tòun túmọ̀ sí pé a gbọ́dọ̀ wá mà nígbà tó bá wà mọ̀ á láǹfààní àti mọ gbogbo táwọn olùmọ̀ ń sọ yẹn. àtúwọ́rọ̀ wáyé mà nípa usulul fiqh torí tó bá mọ usulul fiqh tó ń bá ń ka bíkú wọn kàn máa wò gbọ́ ọ lásán ni òní máa tó ń kà. wọ́n sọ ààrẹ mutlaq. àwọn àtúmọ̀ rẹ̀ yorùbá kọ́kọ́ tú yìí lẹ̀ nígbà tẹ́yẹ ń lọ lójú sọ́mà àbá tọ́tù lẹ̀ bá wọn kí ni ìtumọ̀ tú lẹ̀ <laughs> wàhálà ọkọ̀ ìyẹ́dùn wọn ni wọ́n sọ páńpẹ́ tó yìí lẹ́sẹ̀. <laughs> gbẹ̀ẹ́fẹ́ kí ni wọ́n bá ilé pẹ̀lú mùsùlùmí àti mùkọ́yà nínú usul al-fiqh nígbà tó ọba wa máa ń parẹ́ bákẹ́lẹ́ ṣẹ́yí lẹ́yìn ọ̀sìn ǹjẹ́ yọ ọ̀mọ̀ bóòlù ti fẹ́ fún yẹn. pẹ̀lú ìtumọ̀ sí pé lẹ́yìn náà òfin kan wà ó ní máa ń jẹ́jẹ́ lẹ́sẹ̀ ẹ̀ náà dà gbogbo tí ọba ti mọ̀ yóò mú lọ́dà rẹ̀ àbí òye ìmọ̀tọ́ ọ̀mà nínú physics physics jẹ́ nǹkan ìkíní kan jẹ ọmọ math nínú physics gbogbo physics ló mà àmọ́ mathematics tọ́jú ọmọ math ọ̀ tọ́jú ọmọ physics ọ̀ ma ẹnìkan náà àwọn ẹlẹgbẹ́ rẹ̀ wá bọ̀ wá ní máàsì yìí tẹ́tẹ́ ẹ̀kọ́ wa nu físíkì lónìí ẹ̀ pé kí ni ẹ̀ ń fi máàsì sẹ́nu físíkì gan orí wọn pé ní kí ni kàá ẹ ṣe pé ní wọn pé pé ìwọ náà mọ̀ pé pé ìrọ̀lá ti mọ̀ ìyá máa mú lọ́tà nítorí àwọn ni màá jẹ́ ìlẹ̀ ṣẹ́yìn àdá gbogbo tí ìrọ̀lá ti mọ̀ ìyá máa mú lọ́tà torí di eléyìí tẹ́bárẹ́ ìpẹ́tẹ́ sabotage màkà hàn kí ni ìmọ̀ àdìsí kí ni ìmọ̀ àdìsí kí ni ọmọ ẹni tẹ bá sì fẹ́ mọ̀ bẹ́ẹ̀ lọ́la ẹgbẹ́ tìrà rẹ̀ lọ fún ẹgbẹ́ mùsọ́là la fẹ́ kọ́ ẹni fún mùsọ́là olùkọ́ ọba bá rẹ̀ kó wájú o subhanallah torí di eléyìí ẹ wá gbọ́ ní káfá wọn ti parí ọ̀rọ̀ wọn ní fáwọn ẹni bẹ́ẹ̀ tẹ wọ́n hùwà jẹ́dẹ́ gbogbo ẹjọ́ bá wá ìmọ̀ntọ́lọ́ fi rán ànábì yóò rí sallallahu alaihi gbogbo ẹni bá wá ìmọ̀ yóò rí kí kí sọmọ lè má mu nìkan kí sọmọ àdúgbò lè má mu nìkan kí sọmọ lè má mu nìkan kí sọmọ lè àbá nìkan tòtá wa máa tẹ̀ra ajẹ tá a máa parọ́ tẹ̀ra ajẹ ní yorùbá lẹ́bù wípé gbogbo ẹ̀ jẹ́ wa lè tó àánú sọ èmi pé ẹ̀ lè má kí o ẹ̀ǹkan bá wọn ṣe máa ń sabotage kí wọ́n tó tó tó ṣe pé wọ́n wọ́n wọ́n frustrate àwọn ọmọ ọlọ́mọ ni ẹ̀ lè má kí o ìké sèpè ọba tiẹ̀ kápẹ́ńtà ìwọ kánálbítà ìwọ. torí gbàtẹ́ ìwọ àwòrán ni ṣé àwọn abánìkan wá ní wọ́n àà ọ̀ bàtà máa ní bẹ́ẹ̀ tàwọn àhù wá jẹ̀dá bó bẹ́ẹ̀ tó bá wà máa yóò rí wàlláhi. imaamu bukhari bàbá rẹ̀ wò láàfà imaamu muslim bàbá rẹ̀ wò láàfà àbí òye abu dawud bàbá rẹ̀ wò láàfà alimami nasa'i bàbá rẹ̀ wò láàfà. Tirmidhi bàbá rẹ̀ wò láfa ṣùgbọ́n fọ́gbìnrin wà á yóò ṣe é ma yẹ ṣá. torí ìdílé ilé ìfàmẹ́ níbi tá a wọ́ ọ́hún wájú ẹ̀dá gbogbo ẹ̀ńtọ́ bá wà yóò jù ọlọ́wọ́ bá dákun fún wa máa lálùbárà ràn wá lọ́wọ́ lórí ara wa tó wá ní ìṣẹ́gun lórí ìfẹ́kúfẹ́ mi wa rọ̀ wá fún àti wá tí ó gbé tí sọ wá dẹni gíga láyé àtàlùfẹ́yàmà tí wá lọ́ọ́ máa lẹ́yìn ànábì wa Muhammad lódodo ràn wá lọ́wọ́ pẹ̀lú ní táàfì bá anabi wa muhammed sallallahu alayhi wa sallam wà lìjẹ́nà ọlọ́run ọba bá a ti ṣe máa náà là ń wí yìí bá a ti ṣe máa lẹ́yìn là ń sìn wọ́n ọlọ́run ọba ọlọ́run ọba alákùnmọ́ kọ̀ sí wa lọ́wọ́ ọlọ́run ràn wá lọ́wọ́ jẹ́ kí gbogbo nǹkan àti ìkọ́dọ̀gba pẹ̀lú tiẹ̀ ìtura já ti ṣe ṣàforíjìn rẹ̀ fún akátó kú fún anu àárè fún one ẹ̀bà one ẹ̀bà one ẹ̀bà one ẹ̀bà one. Number one. Mo fẹ́ bí nípa ìṣẹ̀lẹ̀ tí wọ́n kọ àwọn àtàtù ànálìsì tó máa ń ká àtọ́ máa ń sẹ́sẹ̀ àlùfáà náà ní kí ni sáyẹ̀nsì yìí náà. Alhamdulilayi. Wọ́n ti ra. دلائل الخيرات ti aljazuli ipò wo ìlànà ìfúnafẹ́ ètò sí nínú ẹ̀sìn islam torí pé àwọn yẹ̀ wò àwọn rí pátá láti lu kúnú ẹ̀ fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam àwọn kan ní pé ó dájú kìí ta ayé anabi sallallahu alayhi wa sallam ni wọ́n kọ́ kìí sì sẹ́nu anabi sallallahu alayhi wa sallam ni wọ́n ti gbà wá jazuli tó gbà wá lẹ́nu lọ́ọ́lọ́ kò sí ìpẹ́jù sọ́tàláìsì òun ló hun òun lọ́kọ sọ́ra àtàlátù tó pa ń bẹ̀ àwọn olùmọ̀ àwọn kọ tírà nípa rẹ̀ nípa tírà tẹ̀ wí yẹn wọ́n sì ṣe ìwádìí fínífíní nípa àwọn àtàlátù tó wà ń bẹ̀ àwọn náà nígbà tá a wà láyé ojú àwọn náà ti kárí pàtó àwọn abáwọn afọ àwọn alòdì àdúrà àwọn náà ti kárí dáàmú pé tọ gbogbo àtàlátù yìí pẹ́ńsẹ̀ ń tó yìí sódà ànábì ló ti wá àbí bò sallallahu alaihi wasallam so láì ṣẹ́ka pé gbólóhùn wà mbẹ́ ìgbà ànábì ta ẹnu aláti wà mbẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni ó mú dọ́jẹ́ tọ́lọ́ ní fanẹ̀ sallallahu alaihi wasallam ló kọ́ fóun sàtàlátù fún ànábì sallallahu alaihi wasallam torí ẹ̀ ló ti jẹ́ pé bàtà àwọn olùmọ̀jọ wọn ní kí kọ̀tọ̀ ká máa rí torí pé ìgbàna ti ta ẹnu àláwà mẹ́ láti mà pànàbí wa sallallahu alaihi wasallam wọn ni láti tóró ni kama qalat an-nasara ibn Maryam ẹ má ṣe ròyìn mi lárúbọ o ẹni àwọn nasara má ṣe ròyìn ọmọ Maryama anabi Isa alayhi salam lárúbọ ẹ má pé wọn ròyìn rẹ títí títí àwọn kan lọ́lọ́ àwọn kan lọ́mọ ọlọ́ àwọn kan mẹ́ta lọ́kọ̀ ọlọ́ innama ana abdun faqulu abdullahi wa rasuluhu ẹrú kalẹ̀ mi ṣe nínú àwọn ẹrú ọlọ́run ọba àyíbá hàn ẹ̀rọ aróyìn mi njẹ́ ẹ̀ máa fi ròyìn mi ní kékeré ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run torí de lẹ́yìn ọ̀tọ̀ kí mùsùlùmí máa ka dalailul khairat yẹn njẹ́ àmà ní dalailul khairat lódodo òun náà lówó owó ni dalailul khairat sẹ́wọ̀n tó ma dalailul khairat afinimọ̀nà lọ sí di àwọn orí nítorí ti torí náà ní kíni gringish tọ́ba lówó ó lè fi kọ́lé tọ́ba lówó ó lè fi ra mọ́tò tọ́ba lówó ó lè fi hàn máa lọ sùkúlù àbí òye wa àmọ́ dalailul khairat ti tán ká mọ́ bá wọn ká mọ́ bá wọn ká torí ẹ̀ wọ́n bi anabi wa Muhammad sallallahu alayhi wa àti máa báwo láti ṣe máa sálámà sí ọ kọ́ wa débi láti ṣe máa sàṣàlátù fún ọ ó sì kọ́ wa ní àṣàlátù al-Ibrahimiyya ففيما ذكره النبي صلى الله عليه وسلم كفاية لنا إذا كان بالصوت أبي أسوأين أبي أسوأين الحمد لله أبي أبو أسوأين نمبر 2 عليكم السلام Thank you. Right. alhamdulilayi wọn ní ọgbọràn báyà lójú àmọ́ àdìsí tó wá nípa eléyìí láàrin ọkọ àtìyàwó wípé tíyàwó rẹ̀ bá sí ọ la tadribul wajha wa la tuqabbih ọ gbọ́dọ̀ gbáyàwó rẹ̀ lójú oṣù gbọ́dọ̀ búlé búkèbù tí ìwọ tó sojú gbogbo àtìrìn yìí tẹ́tẹ̀ rẹ̀ dàbí ẹsẹ̀ kínní kan ká àbá síbi ojú rẹ̀ ṣe rí náà ń tó fífẹ́ síbi ẹsẹ̀ rẹ̀ ṣe rí náà ń tó fífẹ́ torí tó bá ti tẹnu rẹ tó bá fi ya pátánì sí la níjọ́ tẹ̀ bá jà mà sọmọ pé tó bá wò pé ẹsẹ̀ rẹ dáa pé ẹsẹ̀ bí asín bílẹ̀ ti pé lẹ́sẹ̀ asín tó torí ẹ̀ kí yàn sọ ẹnu rẹ̀ yàn gbọ́dọ̀ fi ìyàwó rẹ̀ wégi yàn gbọ́dọ̀ bu léèbú kéèbú tọ́ọ̀bà wa nà ẹbí sọ̀nù láàṣẹ́lá náà gbọ́dọ̀ gbá lójú ọ̀ gbọ́dọ̀ gbá lójú bẹ́ẹ̀ náà ni tí yàn bá nà ẹlòmíì ẹ gbọ́dọ̀ gbá lójú torí pé tẹ́yẹ̀ bá gbá yẹn lójú ojú lọ ga jù lára ojú lẹ́rìí lẹ fi dára yín mọ̀ kó lè rí pàpọ̀ jẹ́nẹ́rálì tètè dá yẹn mọ̀ sòṣùwọ́n tó bá ti rójú rẹ ọmọ kò ní àbó nǹkan tó bá gbá yẹn lójú ó ti kàn ó ti kàn lábùkù kọjá sí sọ ìbá àwòrán yẹn jẹ ó máa ṣẹlẹ̀ ní àtètè ṣẹlẹ̀ gbára kábàyàn lójú jẹ́ tayọ kábàyàn lẹ́sẹ̀ jẹ lọ. tìbá náyà ní pàtàkì lẹ́sẹ̀ tó lé kọ̀dà bí kẹ́ kóbo lójú. tìbá kóbo lójú ó lè di bàámu tí ò ní parẹ́ mọ́ láéláé. tọ́mọ á ń béèrè pé kí ló lé sí ilé ẹ̀kẹ́ báyìí níjó lẹ kọ́là bàbá mi ni màmá mi ni bọ̀ọ̀dá mi ni ọlọ́dà kò má sọ alókọ̀ọ́kọ̀ torí délé bẹ́ẹ̀ náà nìyàwó rẹ̀ síbójú rẹ̀ náà lórí tó fi wọ́ àwọn anígbà tó ti sí ọ̀run àwọn akó ẹ̀sẹ̀ lójú rẹ̀ ọ̀nkọ́ kàràtì lọ́rùn rẹ̀ mọ́jú rẹ̀ tọ́ nígbà tó ti yá tètè wú wọ́n bá yín parí ìjà ìjà parí èdè òtètè wọ́nú ẹ̀wọ̀n àjọ sọ̀rọ̀ ó ní pé tó bá ti fẹ́ pàdé ó sọ gbogbo míì wọ́n ló ti dá méjì ojú ẹ̀ sí. tó ń torí de eléyìí èèyàn gbọ́dọ̀ gbáyà lójú wọn á ní tó wá jẹ́ kéferì ńkọ́ tó wá jẹ́ kéferì lọ́ba sí ọ islam ọ̀sọ́ pé kọ́ gbóòn náà lójú kọ́ gbá lójú nítorí kíni nítorí tí kò bá jẹ́ kéferì kálá tó bá yẹ pé ó ń kọ́sẹ́ lọ́dọ̀ rẹ ọ̀hún á nílò influence tí ó ti jẹ́ kéferì kọ́ máa gbá lójú gbá lójú pé tí ẹ náyà tí ò ní tètè lèyàn ti nà níbi tó ṣe kékeré ọba lé kó lé bẹ̀. màmá ń gbà lójú yẹn kò bùkátà rẹ̀ àwọn àni tó bá jẹ́ pé lójú ogun kọ́ tó bá jẹ́ lójú ogun kọ́ ìsìlámù ọ̀sọ́ kíkẹ́ pa kẹtẹ́rì pàkúpà nítorí pé kíkẹ́ apá yẹn pa gbọ́nà tó dáa ni ìwà àti nítorí kó ti jẹ́ kẹfẹ́rí ẹ̀fọ́ bẹ́ẹ̀ gbólójú ẹ̀tún fi gbólẹ́ ijú kejì ẹ̀tún fi yọ ahọ́n rẹ̀ síta náà lẹ́yà islam ọ̀gbà eléyìí wọ́n pè ní mọ́tìlá ìfinisẹ̀sìn ni ẹ̀sìn islam ti kórìíra rẹ̀ kẹ́ ẹ pa gbọ́nà tọ̀dà tó ń torí délé àwa nílò àwa nílò àǹfààní pé lè jẹ́ kéfèé ni ká bẹ̀dá rẹ̀ jẹ́ kó tó di pàápàá tó bá tiẹ̀ jẹ́ kójú ogun là bá wà number three. Aleykum salaam. Ẹ̀ẹ́ máa ná twenty five lẹ́nu ìgbàgbọ́ tí wọ́n kalẹ̀ máa ń gbọ́ pé tí wọ́n máa tí wọ́n máa gba iṣẹ́ tó máa fún ọ̀ṣẹ́ ṣe ìjọba iṣẹ́ aláàbò tó máa ń fún ọ̀ṣẹ́ ìfọ̀nù lẹ́kọ̀ọ́ pé náà tó máa ń jọyọ̀ ń bẹ̀ pé wọ́n ti pé ẹni tó ń gba sẹ́yìn tó bá ṣàlàyé ìpè káyọ̀ tó máa fẹ́ fún ìlú ẹni yẹn lẹ́kọ̀ọ́ pé wọ́n máa ń ní ọ̀pọ̀tunìtì ìdílé mú wà nínú pòsíṣàn tó ti ṣe mẹ́tọ̀ sí i àti kẹlẹ́tàrí àwọn ti bá ti ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àwùjọ Yorùbá bóyá àwọn òbí gbà wọ́n pa ìyàwó gbà táwọn ọmọ àbí ìyàwó gbà kò pa sí àwọn òbí ọ̀pọ̀ náà mọ̀ pé ìjọba báwo ni. alhamdulilayi títí wá ní kéèyàn kọ mẹsàn kí yẹn wọn ní oko èèyàn kan ní kéèyàn kọ lásán. so. Uh, alákòlá hàn àkọ́kọ́ àwọn ètò tí à ń fi ń bára wa ṣe lọ́pọ̀lọpọ̀ àwọn ẹni kọ́kọ́ wọ́n kọ́ bóyìnbó ti gbé wá fún wa ni àwọn ò béèrè lọ́dọ̀ Islam bíbò ní Islam ṣe ṣe àwọn atẹ́fẹ́ lólé lórí là ń béèrè bíbò ní Islam ṣe ní ká ṣe àmọ́ tó bá gbé àwọn ti wọn wọ́n máa béèrè wípé bóò ní ká ṣe ká tó kọ́ ọba dàgbé tó ṣùgbọ́n èrò pé aburú náà ń bẹ́ẹ̀ wípé kí wọn náà kọ kó orúkọ wípé lágbájá àti àwọn yòókù tí ó jogún mi lágbájá àti àwọn yòókù tí ó jogún mi ẹnu pé ń jẹ́ ìjọba pé lágbájá wá wọ́n béèrè káwọn èèyàn yòókù tó fi lẹ́dà tí kólóòmù yẹn bá ti lè gbà á èrò nìkan sọ fún ọ pé wàá bí bàbá yìí lágbájá àti àwọn yòókù tí ó jogún mi tó o da bẹ́ẹ̀ yẹn ju kọjá kókó yẹn kan láàmú ọkọ lọ. lódodo ìwọ ọkọ kò sí ní bìlà torí pé ẹ̀mí jẹ́ ni pé wàá ṣe sẹ́yìn wàá sì rìtáyà lẹ́nu rẹ̀ wàá tún pẹ́ láyé àbí bẹ́ẹ̀ kọ́ ni kí nǹkan kókó yẹn kan ni onímọ̀ tó bọ́ yóò lé kú kó tó di kó o ti sẹ́yìn parí so lọ́pàá lọ́pọ̀lọpọ̀ fi máa ń mú níjàbútẹ́ so àmàgbà yìí pé ọlọ́run ọba lọ́lọ́la onídàárí ìgan ọlọ́run bá lọ mẹ́ni tí ó di ìparí àwọ̀ àtòní yìí nítorí délé kan fọ lágbájá àtàwọn yòókù tí ó dogun yìí ó dájú ìtẹ̀bí sẹ́yìn ìgbà tó bá ti pọ́ bẹ́ẹ̀ wọ́n wà gbogbo wọn wọ́n wà gbogbo wọn kàn lẹ́yìn ẹ̀jẹ̀ kò ti ṣe jẹ́ mẹ́ẹ̀ ẹ̀ tó ń béèrè nípa kọ́ọ̀sì. ìrìn àjò eléyìí kò tó rìn àjò tó jẹ́ pé èèyàn máa ń rìn tí èèyàn máa fi kọ́ọ̀sì kò tó ìrìn àjò tí èèyàn máa ń rìn tí èèyàn máa fi fi kọ́ọ̀sì sixty fifty something kilo kò tó náà. Aleykum salaam. Thank you ẹ ti wà lẹ́yìn jama lẹ́yìn lè máa mú. ṣé àárẹ̀ kò ní ilé àti kí ẹ kó lọ sí ẹgbẹ́ mi nítorí ẹ̀mí ló gbé òun tó dára tẹ̀lé àti wípé àwọn àti àwọn kò rákà méjì tí wọ́n ti fi ṣe ìyá àbùkù ìdààmú. alhamdulilayi èèyàn kí ọ̀run lẹ́yìn máa èèyàn ti kí dajì ẹnìkan á wọ àlẹ́gbẹ̀ẹ́ tó ti pé ọtí ń rùn lára rẹ̀ ìdọ̀tí yẹn ò jẹ́ kéèyàn ní fọkànbalẹ̀ lórí rẹ̀ tí a lè járun rẹ̀ kó tún lọ tún bẹ̀rẹ̀ lágbọ̀n bomi àbí báwo. àkọ́kọ́ possibility ń bẹ kíkẹ́ tó bá járun yẹn tó lọ ságbọ̀n mi kó tún bọ́ mùsí mi pàdé lágbọ̀n abẹ. nígbà tá a ti rádàn wọ́n mùsí lágbọ̀n abẹ kan ó ti ti kọ́ ẹ fún apé méjì. báyìí ṣètò ẹ̀yẹ ni pé eléyìí tó dájú ìkọ́ ọmọ náà dẹ́bi pàjáde mọ́ kíláàsì wàá já ìrùn rẹ̀ wàá wá wú

wọ́n á mú dín wọ́n á wá mọ́sálásí sírí bàbá rẹ̀ ni ẹ fà jáde kó ní mọ́sálásí yẹn tó wàá ṣàgbára láti fẹ́ nìkan tí ó ti wọ̀ ọ̀run bọ̀ ó ti kọ́kọ́ dúró ó lè fi irun rẹ̀ ṣe sàrà kọ́ ọmọ gbàjà máa yẹn kọ́ wá kó tún irun kí n bọ̀ báyìí tó wàá wá wẹ́ nìkan pé bàbá ẹ jáde mọ́sálásí ẹ wọ̀ kó mẹ́rin. ẹnu sì ní dandan wọn wọ ẹ dúró lẹ́nu àná kẹrin káwọn ọ̀sẹ̀ máa kírun dáadáa náà wọlé ọba wọlé ọkà wọn. Nàbà fáì nàbà fáì. Now. a ti ṣàlàyé rẹ̀ kèfèrí tó kú yẹn tó wó lẹ̀ mùsùlùmí ò ní jogún kọ́bọ̀ ńbẹ̀ lórúkọ kó wọn jogún wọn ní jogún rẹ̀ ṣùgbọ́n nǹkan tó fi sílẹ̀ yẹn tó bá ṣẹlẹ̀ tá a dànù ni nínú òfin ẹ̀sìn Islam á kó lọ sí bẹ́ẹ̀tù máàlì mùsùlùmí ilé owó àwọn mùsùlùmí lálọ́ sí lóde tí gbogbo mùsùlùmí ṣùgbọ́n ẹ̀yin wá wò pé ṣebí mùsùlùmí lẹ́yìn náà àbí bẹ́ẹ̀ kọ́ ni. so wa ulul arham ba'duhum awla bi ba'din fi kitabillah. à ń bẹ lọ́wọ́ pé tẹ̀ ń bá ń lo owó yìí ló kọ́ pẹ́ ń lò ẹ̀ pín kọ́mọ̀bòrò. sẹ́yìn ló kọ́ pé wọ́n ń lò kí ẹsẹ̀ kí wọ́n pín kálukú ti máa tiẹ̀ o ẹ sáà máa lo kíni àwọn kan yẹn lọ. à ń bẹ lọ́wọ́ kọ́ bòrò. Mo bá gbọ́ ní lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní ìrẹ́lẹ̀ aráàlú àìní tí mo wò. Ṣé ẹ̀lẹ́ ìgbẹ́ tẹ̀lé? Pé èèyàn gbádùn lálẹ́ gbá àkùránì fún pé kó mú. Bẹ́ẹ̀ni, kò sí tó burú bẹ̀ ká kí àkùránì fún èèyàn kan sínú omi pé kó mu kò sí tó burú mbẹ ọ ẹsẹ sùúrù ha subhanallah so ẹni tó jẹ mùsùlùmí tí nǹkan ṣe ẹkẹ àkùránì fún sínú omi kó mu inṣàlá kò sí tó burú mbẹ torí súnà nàbì sallallahu alaihi wasallam kò fi léyìí hàn wá ṣùgbọ́n ẹni tí èsè mùsùlùmí tó gbádùn tá a lè kẹ́ àkùránì fún sínú omi pé kó mu ọkàn wọn balẹ̀ sí pé ká ṣe bẹ́ẹ̀ àmọ́ a lè kí alukur'ani sí lára láì jẹ́ pé a sọ fún pé kó mu. ẹ̀rọ pé yàtọ̀ ń bẹ nínú ake fún omi fún mu àti ake sí lára àbí èso yàtọ̀ náà tí ẹ̀yin mọ̀ pé gbólóhùn méjì ọ̀jọ̀ra wọn bẹ̀ wọ́n ké sómi ó mu àti wọ́n ké sí lára yàtọ̀ ń bẹnu méjèèjì àbí òsì. tó adúpẹ́ fọlọ́ ìyàtọ̀ náà là fẹ́ mú jáde. ọwọ́ nínú àdéhùn àbí Sa'id al-Khudri radiyallahu anhu nípa tó lórí abúlé ko tí àwọn sàbí fẹ́ dé sọ́dọ̀ rẹ̀ kọ́gbà àwọn lálejò ìgbà tí àwọn sàbí lọ wá bìkan forí sí tó má kíní kan sì abúlé bá jò ní takùn sẹ́nìkan wà nù ìtọ́ ọmọlúkúyà ṣe ìbéèrè sí làwọn wọ́n sì ń pé sẹ́nìkan bẹ́ẹ̀ nù ìtọ́ ọmọlúkúyà ṣe ẹnìkan nù wọ́n sì lọ àwọn olùmọ̀ sọ pé Abu Sa'id yẹn náà ni radiyallahu ọba ké pátí àti ọba tó ké pátí àti ó sì dìde bí ìgbà tí nǹkan kò rí. anabi sọ pé rúkìá ni sórí fàjà. talọkọ wípé rúkìá ni ìpínlẹ̀ yẹn náà ń bẹnu tí alimami Ibn Qayyim tíríkì gidigidi nínú tíra àwọn tá a wí yẹn kí láàpẹ náà Madaariju Saalikin. nítorí délé kẹ́kí kẹ́kẹ́ àlùkùránì yẹn sí ibi tí wọ́n á dún kẹfẹ́ rí àbí sálà àárẹ̀ kẹfẹ́ rí kọ́lọ̀ wọn fi fún lálàáfíà kò burú àmọ́ kíkẹ́ ké fún un àwọn ọmọ ẹ̀rí tó sọ pé ká ké fún un Number seven. Aleykum salaam. Ṣé ń dáadáa o? Naam. Thank you ṣé ọtọkọtọ fún ọkọ gbẹnu dákẹ́ ǹgbọ́ ìtọ́tẹ̀lé ma. Right kò yé mi. sọ́tọ̀ kó sọ pé kó gbé ẹnu ọlọ́ pé pé yorùbá ń yàtọ̀ sí kó ọ dákẹ́ kó gbé ẹnu ọ dákẹ́ àbí kí n lè fẹ́ sọ mẹ́ pé ọmọ kí alukurani mà àkọ́ àlọ́ ọ̀bọ̀ òṣèbó náà ní kọ́ wọn. kọ́ wa lọ bòmí nà. alọ́kùnrin ha màdúrà ti mà á wọn náà lọ́ọ́ yẹ kọ́ ọ̀kọ́ wọn. lókè ìgbà tó ti pé ìwọ ti mà á ìwọ lọ́ọ́ yẹ kó gbìyànjú láti kọ́ wọn. àmọ́ èsì gbogbo ẹni tí yẹn ń gbìyànjú láti kọ́ ní mà kí sáà nìkan èsì gbogbo ẹni tí yẹn ń gbìyànjú láti kọ́ ní mà ni mà yẹn máa wù kọ́ so nítorí délé yìí àwọn olùmọ̀wá náà ti sọ pé látò lápẹ̀tún khanazira lọ́nkódà ẹ má ṣe gbé góòlù wẹ́dẹ̀ lọ́rùn gbogbo ẹni tí wọ́n bá ti mọ iyì nǹkan yẹn tà fún àbí òye wa torí ẹ̀ ìnìbáwí ṣe wà màtí wọ́n á ṣàlàyé màá fáwọn èèyàn tó ṣe kí wọ́n dààmú pẹ̀lú ẹ̀ so ìbáwí yẹn kọ́ wà so bọ́yá òrókò àbí bóyá àbùkù tàbí òye wa tó ń gbà mí èèyàn lè ka ẹlòmíì lábùkù bọ̀ jáde bá a dọ̀sẹ̀ tí ń bọ̀ kọ́ padà wá. sẹ̀rọ̀ kó náà wọ́n pé nǹkan sí o tó ẹlòmíì tí wàá tó lẹ́yìn ọ̀ràn àìmọye líle ọ̀ràn tẹ́lẹ̀ súnmọ́ kẹ gbáfìlà rẹ̀ dànù bàbá tó ṣe bẹ́ẹ̀ sẹ̀rọ̀ pé yóò mọ̀ pé a ah, ló gbogbo èèyàn àbùkù kàn mí lónìí so n tó ṣe n kò ní ṣe irú ẹ̀ mọ́ àmọ́ ti dáǹdì o àti ọgbà fìlà wọn wọ́n dàgbà jù ọ lọ wọ́n lè tì ọgbà. Ilé náà wọ́n kúkú mọ iyì iṣẹ́ ọ̀kọ́ wọn náà ni tòótọ́ á ń tó á ń kàn láhà tó torí de eléyìí ìbáwí wà àmọ́ kọ́ sọ pé wọ́n lọ wá ìmọ̀ ẹ̀yún eléyìí náà ló bá wí ni láṣẹ àmọ́ tí wọ́n bá fi wọ́n lẹ̀ báyìí ó ṣe ti kí wọ́n tún sí ìnà sí àbí òye wa ó ṣe ti kí wọ́n tún sí ìnà sí nǹkan tó kẹ́lẹ́ sí ní kí ẹ dákun ẹni tí wọ́n bá fẹ́ pẹ́pọ̀ yìí kọ́dà kó kọ́mọ ìyọ̀ wa lẹ́nu kọ́mọ wa àbí òye wa a ní nǹkan bá kókó wa sí i wọ́n kéèyàn kan ló kù jáde concentrate pẹ̀lú ẹ̀ lórí tó fẹ́ kọ́ ó pé wa ju ìjàmbá púpọ̀ tí àǹfààní ti kéré lọ àbí òye wa tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ àmọ́ ẹ má lé wọn dànù torí pé tó bá kọ́ ti lé àwa náà jọ́kẹ́ tá a wọ́n lé wọn náà jọ́kẹ́ tó gbọ́rọ̀ àbí òye wa sáré ọba pọ̀ tó kò sẹ́ni tí ò pọ̀ torí délé sùúrù sùúrù sùúrù náà ló bí ẹ̀sán wọlé kí ó inú ọba wí ni ẹ̀sán wọlé kí ó nítorí pé o lè sanwó ipò ọ̀kẹ́ kẹ́kọ̀ọ́ kọ́ ọmọ ẹtí báṣubàṣu àwọn tí wọ́n ti ní tíṣẹ̀bílì láì ẹ ilé ìwé ọ̀fẹ́ ni táwọn ní ilé ìké yàrá òní lọ déédéé ní tẹ̀fẹ́ lọ lónìí àmọ́ tó bá lọ kówó rẹ ti ń jóná gbogbo owó tó fi san yẹn ó ti ń jóná bọ̀ kíákíá wọ́n gbọ́nà pé àsanwó so tọ́wọ́n kí wọ́n á délé kí ọ̀gá nǹkan máa ń pariwo sẹ́rí ṣùgbọ́n mi ì pariwo já jáde náà so nítorí owó rẹ tọ́ sí ọmọ àtàwọn la owó tó bá ti fi ra gàrí àtẹ̀pà o sì sán sẹ́nu kí lè yàn á mú kí yàn wà responsible tó ń torí délé yìí àwọn ọ̀fara máa kí lè kí ọlọ́fẹ̀ àfara máa ìyẹn ọ̀sánwó kọ́dà kó ṣe kówó díẹ̀ torí kówó díẹ̀ yóò jẹ́ kí yàn wà responsible àìwà responsible ó mú ká mú lè kí ó lérè lọ yunifásitì náà ní ẹ̀sán forty thousand ẹ̀kí forty thousand yín fún tí ẹ̀ bá pè lórí ẹ lójú ẹ lómi orí rẹ ó ti kọ́kọ́ fò kí tí ti forty thousand nìkan tẹ́wọ́n kó owó kíní kan owó kíní kan owó kíní kan owó gbà tó one thousand lọ́dọ̀ bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ ọ̀sán wo ilé ọ̀sán wo gbá ọ̀sán wo àwo tó ẹ dákun ẹ wo gbogbo owó yìí ṣé yóò mú kéèyàn kọjú mọ́ wá àbí òní wàláhì ọkọ̀ jùmọ̀ kódà tó fi dórí àwọn ọmọ tí èjòkó ń kíláàsì ẹ̀rí kí wọ́n ràn olùkọ́ lówó pé ẹ̀dá paati wa àwọn olùkọ́ òfò bẹ́ẹ̀ náà tó ti kọ́ ọmọ ọ̀wọ́ kíláàsì ọ paati ẹ̀ bí olóòtú òrùnjọ níwájú ọlọ́run tó bá jọ́ gbẹ̀ndà kìyàmù ọmọ kan wá ti òfò tí ọkọ̀ ọ̀run tí ó ti paati ọmọ àmà fẹ́lẹ̀ ẹ̀ tó láti tẹ́ ẹrù tó bá jọ́ gbẹ̀ndà kìyàmù àmẹ́ni tí a wá wo rìsọ́ọ̀tì wọ́n

ẹ̀sẹ̀ pẹ́ńtẹ́ àbí òkun o tún kírun rí ẹ̀sẹ̀ pẹ́ńtẹ́ àbí òkun ọ̀lọ́ zakari ẹ̀sẹ̀ pẹ́ńtẹ́ àbí òkun ọ̀gbà àwẹ̀ rí ẹ̀sẹ̀ pẹ́ńtẹ́ àbí òkun ozi lọ́dún ni ẹ̀sẹ̀ pẹ́ńtẹ́ àbí òkun ah, máṣá lákàkún bíi sáfà ọ̀lú làmúnákùnmínà lùmùsọ̀lì kí ló gbẹ̀yìn kẹfẹ́ rí wọn náà ọ̀là ìkírun ni wọ́n làmúnákùnmínà lùmùsọ̀lì àyè tí fún aláìní ló ń jẹjẹ ọ̀nà àti kèfèrí bá fún aláìní ló ń jẹjẹ kí wọ́n rí ládá tí ò ní láàládá. wọ̀kúnná na kóòdù máa ń ìrì àti máa ń fẹnu wa rọ́ọ̀fù pẹ̀lú àti fẹnu wa rọ́ọ̀fù. hàtà àdáàlà lè yàgbé títí tí kò fi dé. tó délé ọlọ́run máa kó sànù wa torí délé yìí báyìí kéèyàn sanwó ìmẹ́nu ẹ̀kọ́. number eight. Maaleykum salaam. Maaleykum salaam. Wọ́n. Wọ́n sì ní ẹ̀rọ pọ̀ nítorí wà. Tó o gbé wa ju bóyá òjò wọlé mọ́tàlásì. Àwọn àgbẹ̀ orí wà ní ìtàkùnlẹ̀ òjòlẹ̀. Ṣé ìgbàláyè wà fún wa pé torí pé omi wà bẹ̀? Ká lọ òjò sáfù ilé ńlá sáfù kalẹ̀ kí ló bí wípé arípa nàbì kírun ní ẹ̀rọ pọ̀ pé ẹ̀rọ pọ̀ amúdẹ́dá náà ti fẹ́ kírun kí ló mú tẹ́bi líǹkì ẹ̀ mọ́ra wọn. kí ló bá tẹ́bi líǹkì ẹ̀ mọ́ra wọn. torí àwọn olànàbì sallallahu alaihi wasallam tó bá ti kírun ní ẹ̀rọ pọ̀ tí wọ́n bá kírun bẹ́ẹ̀ kí ló burú. tó ní ìdìbéèrè ẹ dákun ẹ dáhùn ìyẹn pé tá a bá ti máa ẹ béèrè. mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam fèsì báyìí ẹ epo gidi ẹbí nínú ọ́pẹ́ òkè tóbi ọba àrọ̀ yọ wọlé àbí òní wọlé ìsàlẹ̀ rẹ̀ wọn fúlọ̀ rẹ̀ kí ni jẹ́símẹ́ǹtì láyé gbà yẹn òkúta wẹ́wẹ́ ni wọ́n kó dalẹ̀ ẹ̀hẹ́n tóbi ọba àrọ̀ ńkọ́ yọ wọbẹ̀ àbí òní wọbẹ̀ ìgbẹ́ náà láti ní mọ́sálásí àkírun àbá àníkírun. ẹ sọlá àmọ́ mọ́tíláṣí ti wá omi ọ̀wọ́ bẹ̀ wọ́n á mà á mà nígbà tójú rọ̀ tí ẹ ń bẹ́ ń ta kọ́ súnà nígbà o torí pé lẹ́yìn yẹn ó fira rẹ lọ ìyá ni níbi tí òtítọ́ sí ọ kọ́tún mọ́tíláṣí kúkúkúkúkú débi tí ẹ o sì tẹ̀ nǹkan lórí gan síbẹ̀síbẹ̀ ẹ rẹ̀ tún yí ọlá tó à ń bẹ lọ́n kó tún ní ládàkùn àbí òye wa kì í wá sí kéèyàn wá kó fẹ́ tẹ̀lé súnà wọn á lọ jókòó nú ẹ rẹ̀ eléyàn ọ̀bùn lábẹ́ ọ̀ ṣùgbọ́n àwọn ò lọ́pṣẹ̀n gbà yẹn ò ní option that is the best they have tèbí ẹ náà wọn sì kí wọn sallallahu alaihi wasallam eléyàn ọmọ fi hàn wá ikú ẹsìn Islam ìrọ̀rùn kọ́ ló fi bẹ̀rẹ̀ ní ìfìdẹ́rù bá wọn mọ́tíláṣí wa ẹni tí wọ́n mọ wọ́n mọ pé à ah, ń bò mọ́tíláṣí ṣe rí báyìí à ah, kó alihamudulilayi ẹja dúpẹ́ fọlọ́ mọ́tíláṣí dà kò sí tó ṣe ẹ wò tá ayé ànábì sọlọ́ àtìlọ́ bó mọ́tíláṣí ànábì rí gan. mọ́tíláṣí ìran ni gbogbo wa ń dìdà jàdùn àti lọ́ọ̀bẹ̀ lónìí. ọ̀kan náà olùmọ̀wá Sheikh Abdullahi Al-Ghunayman tó wá ṣe pé mọ́tíláṣí ànábì sallallahu alaihi wasallam bánàbì ṣe fi nǹkan rẹ̀ lẹ̀ la bá fi lẹ̀ bẹ́ẹ̀ dò níyì. tí gbogbo mùsùlùmí àgbáńlá ayé ọmọ sojú kòkòrò àti wàbẹ̀ àbẹ̀ òní ṣe. nàám àti ní lọ. ìdí ìṣẹ̀bí nù tó jẹ́ pé wọ́n fi sòkú rẹ̀ gbogbo ẹ̀ náà láàmú lọ lórí ìdí mi ló tún wọ́n dùn. ìpè tá a bá kí nǹkan bí ó ní ládájú ẹgbẹ̀rún òun ká torí ẹ̀ ló ti jẹ́ pé kìí ṣe eh, bí wọ́n ṣe beautify ògiri lọ́jà lọ́dọ̀ tó ní mọ́tíláṣí ìdánábì finish ọjà ló ti bẹ̀. Number nine. Now. Nípa. Ah, tọ́, alhamdulillah, wọ́n ní ọ̀tá sọ lọ́sẹ̀ tó kọjá, ọ̀tá sọ lọ́sẹ̀ tó kọjá nípa pé mọ́tíláṣí wà yìí alhamdulillah so èyí yẹn wọ́n dàbí gbà tí kọ̀fẹ́ máa gba àwọn èèyàn dáadáa tá a sọ lọ́sẹ̀ tó kọjá wọ́n ní kí ni conclusion tẹ́ ẹ ní nípa àyè mí mú wa nítorí pé àyè mí mú wa yẹn wọ́n dàbí gbà tí wọ́n fi bẹ̀ hàn mí so ibẹ̀ yẹn wọ́n láyè ó sì wà níbi tí ó ṣe pé tẹ́ máa ti ń bọ̀ láti eh, general ẹgbẹ́ general àti ẹ̀ńbọ̀ láti títí eh, wọ́n ti pè ń bì báyìí ọ̀nà pọ́ọ̀tù yẹn tẹ̀yẹ̀ ń bá bọ́ tààrà tó ibẹ̀ lè yọ̀ọ́ máa tọ̀ lọ lẹ́gbẹ̀ẹ́ ọ̀sìtù títí tẹ̀yẹ̀ fi yà sí ibi tó wà tó lè tó ṣe pé alhamdulillah kìí ṣe kó náà jìnnà kìí ṣe kó mú tó ṣùgbọ́n al-amru ilaykum ẹ̀yin náà lẹ́ẹ̀ conclude kìí ṣàwà kí ni conclusion yìí. conclusion abonsari. ìyẹn ní pé tibí la fẹ́ kó lọ sí torí báyìí ti hà. wọ́n lè jẹ́ àti báyìí tẹ́ <laughs> bá fara mọ́ ẹ jẹ́ àti báyìí pé ká bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ kan níbẹ̀ yẹn ní gbogbo ọjọ́ Tuesday ìdánilẹ́kọ̀ọ́ yọ ọmọ wa títí ká fi wo bó làwọn èèyàn tó yé wọ́n ti láwọn bára mọ́. Kílẹ̀ rí sí i sọ̀rọ̀ pé sọ̀rọ̀ pé tá a bá ṣe báyìí tabari báwo yìí ó yéé fún wa ala láti yéé fún àpàbí náà rẹ̀ ẹ̀ máa tún kọ́ káàrí sẹ́yìn rẹ̀ náà kò sí kó gbọ́n bàtà uh, ó ti bend lórí àkókò tìyín ṣé ó easy ìjọ tuesday. ṣé ọ rọrùn tí màá ní rọrùn bá má wulẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ tó ká wo possibility ká pélé lọ síbẹ̀ yẹn jọ thursday so àmọ́ tí ó bá torí pé tẹ́mi wò ni pé ká fi ṣe àti try tí wọ́n ayé sì fáwọn yẹn láti máa wá bẹ̀ ágọ̀sọ̀ dá lẹ́kọ̀ọ́ tó ń dé ìdílé. ẹ̀ẹ́dì ẹ̀fẹ́ nínú òfin ṣẹ̀rí àwọn náà wọ́n sọ pé àlùjọ́mọ̀ àwùlà. nílẹ̀ tẹ̀sí ẹ̀ ká pa nǹkan méjì pọ̀ ká lò ó dáa ju ká fún kan lọ́la lórí ọ̀kan lọ. àbí èyí wa ẹja ṣe bá títí dábìrì pé ẹ̀yin náà lẹ́tù padà kọ̀ǹtúrò wípé ẹja máa bá lọ bá ṣe ń bá lọ ẹ̀ẹ́dẹ́bí náà tún ẹ̀ẹ́dẹ́bẹ̀ náà wà ẹja wá síbi tó ń ṣàlàyé níwò kọ́ dáa ju káka conclude lẹ́ẹ̀kan lábẹ́ òye wa tó díẹ̀ díẹ̀ nǹkan yóò fi jẹ́ pé tó bá rọ àwọn èèyàn